tọ́lọ́ ń ṣe ní ọrùn fún èmi àti àwọn amínà àhẹ́yà àwọn tí ó sì wà láyé láti gba àwẹ̀ Ramadan ẹni tí ọlọ́run bá bá fún ní àǹfààní yìí ó mọ̀ pé àǹfààní tó lágbára ni. ọlọ́run ọba àwọn ẹ̀bùn tọ́lọ́run ń fún yàn ní àjẹlẹ̀ àlàyà nínú ètò tó tóbi jù ń bẹ́ẹ̀ ọ̀nà ni alhaya kọ́lọ̀n fún yà lẹ́ni bá ṣe wáyé fẹ́nìkan bá ní òun fún wa ní 1 million dollar a rí pé owó tó pọ̀ ní jìdà owó náà pọ̀ gan kò ṣeé tó wá ní pé ntàfi ní ẹ̀mí wa fún mi lẹ́mìí rẹ̀ be òkúra ó wípé tàǹdọ́gbà sọ ìlìsáàrìlẹ̀ hàn ní wípé ah, ẹ̀mí tèmi ó ju one ni lọ. apẹẹrẹ kejì téèyàn bá lówó bíi kọ́rùnà tó wá ń ṣàìsàn wọn ní àìsàn yóò gbà yí báyìí bye bye bye ní owó rẹ̀ àwọn yóò gbogbo gbogbo orí wọn ní kó àgbò tó ní pátápátá lọ ní òfin ra ẹ̀mí rẹ̀ àṣetán àti fún pé a ẹ mọ́ kó lọ wọ́n ní kìíní kan pé àmọ́ ẹ̀kẹ́ tó lè gbádùn mọ́tò yìí kan báyìí ti bẹ̀rẹ̀ ní mọ́tò ẹ̀ta tẹ fún gbádùn àwọn mìíràn pé ẹ̀mí ní tọ́lọ̀ fún ayé ó wọ́n kó jẹ́ àmàrírí tọ́lọ́wọ́n bá fún wa lọ́nà tó dáa èèyàn ti màrírí ẹ̀ lọ́nà tí ó dáa jẹ́ tọ́lọ́wọ́n bá gbà lọ́wọ́ yẹn. kọ́lá kọ́ ìlú ìkan nínú àwọn olùmọ̀ ó ní wọ́n fi kọ́ bí orin ó ní yàdà lẹ́dì yàdà lẹ́dì máa káfọ́ àwọn zango rọ́jà bẹ́ẹ̀ àwọn tá láǹfààní àti gba Ramadan jẹ́ ká lo àǹfààní wa yàdá lẹ́dí máa káfàwó zambo fi rọ́jábé àtà àṣọ rọ́bàwó fi ṣáàrì ṣàbà wọ́n tó yẹ pé ó ní nǹkan tí wọ́n náà máa náà kàbáyìr tó máa ń ṣe ó sì ṣe débi inú oṣù ọ̀wọ̀ oṣù rọ́jà tọ́lọ́n sọ pé wọ́n látẹ̀lé mú fi yín ná àfúsọ̀tọ̀ rọ́jà bó wà oṣù tí a gbọ́dọ̀ ṣàbùsí ara wa pẹ̀lú ṣàbùsí tọ́ ni kó di rọ́jà o. لا ولكن في هذا الشهر نص رجب أغلب حتى عصى ربه في شهر شعبان وتندوز شعبان تجيب عائشة رضي الله عنها قلني ما رأيت رسول الله صلى الله عليه وسلم أكثر صياما إن ريبتنا بتقباوي تقوط الله تطوش شعبان لين رمضان نبوميوني كان يصوم شعبان كله شعبان مبان أفاني كنيدي ìsìndáadá di rọ̀mọ̀dọ̀ torí rọ̀mọ̀dọ̀ ìlànà wọn fi ṣàbán ní ṣáhùrùkúrọ̀ oṣù àwọn oníkùránì torí wọn fi múra di rọ̀mọ̀dọ̀ àwọn náà wọn fi gbọ́n tó bá tóbi exam tó bá tóbi wọn nìkan ṣe mọ́ọ̀k ọlọ́run mọ̀ gbé ṣàbán kalẹ̀ ní mọ́ọ̀kì tó bá gbà bẹ́ẹ̀ ló láìpẹ́ tó gbà ní ṣá rọ̀mọ̀dọ̀ ẹ̀mí ti ṣe mistake torí ìgbáradì yẹn gangan ọlọ́run ni wọ́n fi hàn ṣe pọ̀ bẹ́ẹ̀ látàlátàrà ìgbáradì rẹ̀ gan ọlọ́run bá ti fi ṣe pọ̀ ń gẹ́ pé ah ó kù sí bíbá ẹ̀ ó lè rí kúrò ní parí bó ṣe ń ṣe yìí níwọ̀n náà rí kó rí parí nìsín ó ní kí Ramadan dé lásán kí ló tánà bí wá gbàwẹ̀ tó bá wọn ní oṣù ṣàwá ata aṣọ ọba òwe ṣàrí ṣàbá wọn ni tó tó fi ṣe lọ́wọ́ lakọ́dí àgọ́láka ṣáhù sọ́ọ̀mì bàdáhùmá lẹ́yìn gbogbo eléyìí wọ́n tó ti ṣáàrù sọ́ọ̀mì bàdáwùmá oṣù tó jẹ́ pé wọ́n ti di àwọn ìsúnmọ́lẹ̀ wọlúwà báyìí gbogbo tó bá dìde mọ́lẹ̀ wọ́n ti tilẹ̀kùn iná wọ́n ti sàjánà rẹ̀ láìláà ìlàlọ́ ọlọ́run sọ́nà sọ́rọ̀ Ibrahim وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ولو صادقوا فيه ẹgbà wẹ̀kẹ́ ní báyìí ó ní láìláìlá wọlé tó kùnmí lólè ìdáta wọlé tó kábírù lọ́ha aláàmà àdákùn wà láàlákùn tẹ̀ṣkúrò ara tó tó yẹ sí tẹ̀ṣírí àwẹ̀ ni wọlé tó kùnmí lólè ìdá wọlé tó kábírù lọ́ha aláàmà àdákùn kẹ́lí bá wọn gbókọ lọ́wọ́ bá tóbi ibrahim bin wọ́n máa ń sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àkọọ́lẹ̀ àwọn Israiliyati kan wà tí wọ́n máa sọ pé àwọn òkú náà máa ń sọ báyìí wọ́n láwọn ọmọ ẹni máa ń sọ pé yatamannawna rujua ila dunya ẹ má gbàgbé pé ọlọ́run sọ tó jọ mọ́bẹ̀ ẹnu Kùránì oṣù mọ́ fáwọn kèfèrí la'alli a'malu salihan fima taraktu qala ó lè padà sáyé mọ́ ṣùgbọ́n kéfè nínú àwọn mùsùlùmí wọ́n gbà mẹ́rin pé wọ́n sọ pé yatamannauna ar-rujua fi dunya káwọn sì lè padà sáyé wọ́n ni à kí ni wọ́n madha yatamannauna kí ni wọ́n ń fẹ́ gẹ́gẹ́ ẹ̀mọ́ wọ́n ní takbiratan takbiratan yukabbiruna kákan lè ti rí ọlá tó wà náà táwọn ṣe ń gbà táwọn àlàyé pé á láti wá sí ìlú àrùn àwọn tààrí láti àríkún sí láìláì lálàkà yóò hàlì ìlú nàbí à á ah! kó sì káàsì sórí àìlàkà fún ilé ta mú débí báyìí ẹ gbogbo opportunity táwọn ò ní làwọn ní bá ṣe wà yìí báyìí ẹjọ ọjọ́ wọn ẹ má jẹ káàkà fẹnu sọ lásán ìyá ẹmu lọ́dọ̀ Ọlọ́run opportunity ńlá ni o ó dà kìí tó sọ pọ̀ jù adúpẹ́ bá sínú ẹ̀wọ̀n gbogbo tá à ń sọ ìsítórí ó ṣe ń jìnnì ó ní àwọn afáàfin ní orí mẹ́rin ìjọ léèyàn iṣẹ́ ńlá lọ́wọ́ parí sí ara ọmọnìyàn bá èlè jéèyàn láì ní àwọn major system kan lára ẹ̀ ní nervous system in process gbogbo information gbogbo tí ń sọ ẹ̀ ní ìsìn bí n ṣe ń sọ yóò jáde bí kàfẹ́yìn náà ṣe ń gbọ́ ní kan gbọ́ wọ́n translate sínú brain ń sọ pé nǹkan ti ń sọ ìtumọ̀ rẹ̀ láàrin microseconds pápápá. ojú yóò rí kọ́lọ̀ bí twenty yóò sì differentiate gbogbo ẹlẹ́ẹ̀kan náà yóò rí blue wọn náà ilé ìdí ìjọ lọ blue ilé ìjọ ilé lọ kíkà turquoise blue navy blue pure blue nice blue oríṣiríṣi ẹ̀kan náà ti transfer sí brain ẹnu bí ìsìn wọn ní forty bàbá kan wọ́n láwọn ìjà sínú kòtò àwọn tábàfẹ́ sọ̀rọ̀ ẹ̀dá kan já máa wọ àwọn ìní pákótá máa ń gbé sórí gọ́tà yẹn wọ́n pa àwọn yẹn àwọn àtẹpákùnpákùn bá dá àwọn sájà sínú kòtò gbá lẹ́ẹ̀kan náà wọ́n gbá àwọn lọ́sọ̀tún àwọn bá délé padà wọ́n tọ́jú àwọn dé àwọn délé padà nígbà táwọn ò jìjọ kejì ibi tí ọ̀tún bá wà lójú àwọn ògbésòsì ibi tó sì bá wà lọ́dọ̀ àwọn òbí sọ́tọ̀ ìtura ẹgbẹ́ ẹgbẹ́ òkò yìí ẹ̀yàn kan wà bí àwọn kan wà mí tí bá lọ lójú títì kò gbọ́dọ̀ lọ báyìí yóò ah, ibi tí má. ẹlòmíì máa ń ba níjọ́ pọ̀ orí nǹkan jẹ sàárì tí wọ́n change ẹ̀ fún ọ òmọ̀túnmọ̀ ìbànújẹ́ tí ó bá yàn pé ah, tí ń lọ mọ́ bá ṣe wá ní ẹ tí nervous system yẹn the skeleton system èèkàn ti wọn yi ara ma lọ́wọ́lọ́ si sọ́nà sọ́rọ́ tó mọ̀ mí náà ẹ yóò ṣe wá lè omi kan báyìí tí wọ́n kàn tí ò kún délé ọtí làwọn náà ti ń lé egun báyìí so ọlọ́run bá máa ń kó wa ní á ní gbogbo ń tàn sọ ìpáwátá gbogbo ó kù yányá tí ò bá sí pàǹfò omi sẹ́nu àǹfò oúnjẹ sẹ́nu afẹ́ fìdí wọn wọ́n wọ́n ń bára wọn ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n fi sí pé tá a bá fi oúnjẹ sẹ́nu àwa là á ṣiṣẹ́ tí ò fi parí gbogbo pósẹ̀sì àbámọ̀ṣe kankan wọn láyé wọn bá wọn bá wa sọ̀rọ̀ ní in pósẹ̀sì ẹ̀báyé lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́run kò lè yàn wọ́n ẹgbẹ́ ẹbí tó dé yìí mo kàn fẹ́ sọ di ẹran ni ẹran káwọn àlè tí mo fẹ́ sọ jì tàbá tó ń bí sí pẹ̀lú ni o sáré ṣiṣẹ́ ọlọ́run tó fi àwọn involuntary actions tó wà nínú wa fẹ́ pé ọlọ́run dá wa dá ó gbà yẹn lọ́wọ́ wa dúpẹ́ ọlọ́run digestive system wa àwọn onímọ̀ medicine sọ pé ọmọ ti ń practice ẹ̀ nínú oyún lágbàdo pé four months omi yóò máa mú omi nínú ìyá rẹ̀ báyìí yóò máa jáde láti clear ó ti mọ tó bá gbé ayé wọn iṣẹ́ ẹ̀kọ́ bó ṣe ń gbé nǹkan mi ó ti instant omi yóò máa jáde bẹ́ẹ̀ yóò máa tọ́ yóò máa jáde bẹ́ẹ̀ yóò máa tọ́ yóò máa jáde wọ́n test ẹ̀ báyìí fún five months tó tó jáde ẹ wá gbé ọyàn ìyá rẹ̀ sílẹ̀ mi yóò fà lẹ́ẹ̀kan náà ó máa ti fà lọ ọlọ́run ti training. <coughs> alaalawul khalqu wal amr ọlọ́run tó wáyé pé mo wá dá yín báyìí tí ìwà tó láti wá pa iná ṣe ìmá ṣiṣẹ́ báyìí pé á ah, òun tí mo ṣe sí ọ̀la. aláàláwùn kọ́lùkù àmù tí bá dá ọ báyìí èmi náà ló yẹ kí n lè àfàmọ́ yẹ kòlókún kàmọ́lá yẹ kọ̀ tí ẹ tó lè dá yàtọ̀ sí òjò àpọ̀sẹ́ tí ò lè dá nǹkankan wọ́n yóò lè dá nǹkankan tara tí wà láńsọ díẹ̀ látọ̀sọ́ bẹ́ẹ̀ yàn ká bá sọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ ṣe rán lára mọ́ sí pass message ọlọ́run náà ló dá gbélé kò wá sí kọ́pì kan kò sí kọ́pì méjì wọn aláwọ̀ àtàwọn ayé ẹni 9 billion on carton copies wèrè wá lóyún in bí dìsẹ́ntì aláàláwí kọlùwàl amù tí bá ṣe iṣẹ́ báyìí náà lè rí máa láṣẹ lọ́pọ̀ ẹ kò wáyé kẹ mọ́ ọmọ mú ti mọ́wàá pàṣẹ yàbíbò aláàláwí kọlùwàl amù ibi tí mo dá ní náà rẹ kí n láṣẹ rẹ torí ẹ̀ làwọn ẹni rẹ táwọn kọjá lọ táwọn bá gbérùn dúró wọ́n mọ̀ tí wọ́n pé á ah, ọlọ́run lè dúpẹ́ tán o sí tí ò lè fi wá ṣe ọlọ́run pọ̀ tẹ̀lé ọlọ́run jẹ́ àlè dúpẹ́ fún ọ <clears throat> níbi awanu ó sì tọ́dá wọn kan ní ìsílé ayé tó fẹ́ fi rọ̀ wá lọ́rùn ọ̀tọ̀ níṣẹ́ tó ṣe sáàlá ọ̀tọ̀ níṣẹ́ tó ṣe sí bá ṣe gbélé ayé pé ah, yóò rọ̀ wọn lọ́rùn jẹ́ bá wọn sílẹ̀ báyìí ẹ̀ sọ́nà fún wọn báyìí ẹ̀ ń báyìí fún wọn ọlọ́run dá sọ́mọ̀ tọ́lọ́ wa ní khalaqa samawati bighayri amadin tarawunaha ah, èmi tóbi kọjá tẹ́lẹ̀ wé nǹkan mi o khalaqa samawati bighayri amadin tarawunaha ọlọ́run mo dá sánmà sàmàwà àwọn ọ̀sánmà ẹyọ kan bẹ̀ gbogbo yìí bayri amadin tarawna ma usuku kakata gbagbo bo se wa mighty to yi sama ele keta irin irin kama kola kaab ele keri sofro aw no as ele ka o fiddo ele keje zahab kefa zahab ele je yaqut خلق السماوات بغير عمد ترونها torí pé àìṣe ìṣẹ̀dọ́rù títóbi ọlọ́run láwọn òfin rẹ̀ ṣe wọ́n níwá lára wọ́n ní kọ́lọ̀ ní òṣè nǹkan ọlọ́run ni ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ẹ tí wọ́n ní ẹ̀ṣẹ́ nǹkan ìmí òtún wá dájú ṣé yẹn bá ṣe wàhálà lórí nǹkan ọlọ́run tó wá mẹ́ pa wá láṣẹ ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam torí pé àjókòtà àwọn afá ní ọjà mọ̀ pé ibi ti ìgbà pé àwọn asọ̀kọ́ ni ọlọ́run fẹ́ pa wá ìwọ̀n bí pẹ́ nìkan ló tún ti ju Kò tí bá siya wọ́n mọ̀ ní kẹgbà ọ̀ ẹ̀yìn rẹ̀ nígbà ọ̀ ó tún wá ń rọ̀ wá kàmá kutiba alẹ́lẹ́dí na mẹ́rún ọbìnrinkun ẹlọ́wọ́ àwọn tó kọ́ ìwé ọ̀gá ìrọ̀ ọmọ lọ ṣe kí kò ní ìdípẹ́ àbáwọn ẹṣin mọ́ sí náà ni ẹ̀yẹ́ lọ jẹjẹ ẹ̀rọ ni ọlọ́run tún á rọ̀ wá ẹni tó lè fi wá ṣe tó àwọn nílé ayé nìyẹn ò padà fún àwọn kan ṣe wò bẹ́ẹ̀ ẹ yóò bínú jọ́nà tí ò bírú rẹ̀ rí so àwọn arìnrìn àwọn báyìí mo padà fi dúpẹ́ lọ́wọ́ wa ò bẹ́yìn náà dúpẹ́ lọ́wọ́ wa ò alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé ìjókòó yìí kalẹ̀ ẹ ká máa ṣe o máa lò ó. سيرى الله عملك إذا ما شاء الله ما يسوى ما جاني كفر يجوك واجوا ما يسوى wọ́n bá kọ́ ọlọ́kọ́ tí ó dàbí ní ìsọ wọ́n bá kò sí ẹni tó fẹ́ jíṣẹ́ ọlọ́run tí ó rí wà lọ kò sí ọlọ́run sọ fún Musa alẹ́ ìsọ̀rọ̀ àti sọ̀rọ̀ Musa ṣe wàhálà lọ́yọ̀ ní ìsọ̀rọ̀ yìí wàhálà ìpọ̀ wàhálà tí ń sọ fọ́lọ́n gan pé àlágbára ah, tó máa ń rí ọlọ́ni látàkọ̀ èmi àsìmọ́ wà àrọ̀ ah, tí wọ́n lè gbé nǹkan gbẹ̀yìn mi wọn ò lè sí ọ́nì kankan kí wọ́n wà bẹ́ẹ̀ inni ma'akuma mo wà pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara wọn ò lè gbé nǹkan gbẹ̀yìn Allahu Akbar gbà náà lọ́kọ̀ Musa tó balẹ̀ kó yẹ já lọ ọlọ́run ti wà pẹ̀lú wa gbogbo wàhálà tí Musa sì kalẹ̀ sọ̀rọ̀ sí wọn. Ọlọ́run wá ṣàdéhùn fún Musa wípé kó wá gba òfin àmọ́ tọ́lọ́run bá ti ń bá Musa sọ̀rọ̀ inú rẹ̀ máa ń dùn ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sí téèyàn gbà ọ̀rọ̀ ìdùn létí ó dúró fún àwọn ìjọ rẹ̀ Ọlọ́run ló mọ iye ọdún o ó wá padà lọ sọ́dọ̀ Ọlọ́run kò fẹ́ gbòfin àkọ́kọ́ bó ṣe sálámà àkọ́kọ́ tọ́lọ́run sọ fún wàmá àjálàkà àwọn kọ́wọ́míkà ya Musa lórí tó kánjú àwọn èèyàn rẹ̀ ó kọ́ wọn kọ́ wọn lóòtọ́ pé tó àwọn èèyàn yìí mọ̀ nǹkan bá wọn 40 years lọ́mọ nìyàn kọ́kọ́ ni lati mọ bí o ṣe gbé tó bá pé 40 tán ló ṣe àmọ́ tí ogun tí wà gbé lẹ́yìn ìgbà náà lè mọ́ ju 20 lọ èèyàn fi 40 years kan tí 20 years kọ́ òun mọ́ jókòó táwọn ọ̀gbàlagbà ọ̀rọ̀ ni ayé ti lájú máa bí gọ́gù ah. nǹkan bẹ lọ́dọ̀ àwọn bàbá yìí tí ò sí lórí gọ́gù ọ̀wà ó wà lára àìtransfà ah, alhikmatul hasliya ọgbọ́n àwọn àgbàlagbà àìtransfà sí next generation àti court ẹ̀wẹ̀ ní schools tó yẹ pé schooling system wa gan bàjẹ́ àti bàtà ti introduce owó wọ́n ti commercialize school so teacher gan ò ní value wọ́n kàn gbà pé ah, kọ́ àwọn ọmọ yóò máa bẹ̀ wọ́n ni àlùbáríkà ti tán nínú ẹ̀kọ́ ilé ike olókù sí wọ́n tó ti fẹ́ gbà pọ̀ mi ọ̀nà bàbá àwọn náà ti ń ṣe pé fáfá wọn kì í síbẹ̀ tẹ́lẹ̀ kì í sáàlùtà ní ilé ike sáàlùtà wà ní ilé ike ọmọ ike lọ́dọ̀ àfá àtàkọ́ wa máa ṣe pé kò sí yóò dàbí ò bá ní gbantá fáà rẹ̀ sọ yóò rà ní oṣù mọ́ yóò máa ṣe pé fáfá rẹ̀ sí wọ́n ti dàrú náà ṣùgbọ́n nílé kí ó náà àgbáríkà ti ń sá lọ òbìdáálé èèyàn mélòó ló lè ṣe sùúrù bí òfin ọlọ́run ọlọ́run wá sọ fún Musa pé Musa ilé tó fún akọjú àwọn ìyálẹ̀ with all these years ó lọ bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti la odò tán ní tí èyàn sọ pé ah wọ́n ti gbọ́ yìí tí Musa sì sọ náà nìyẹn kọ́lá hùhù láyé àlà àfẹ́rí wọ́n ti gbọ́ yìí ah, àwọn èyàn ti wà jíntú ilé ìkàrọ̀ bèèrè tọ́gbọ́ tó ti ẹnu mú sí ti wá ọlọ́ni ya Musa níbi tó kéré jù àkídà wọ́n sì fèrè Musa ti sọ Musa Samiri kí ló fà sí sọ Musa Samiri ọlọ́run malako Jibril ìsàlátù sàlámù pé òun ni kó rí Musa Samiri àmáwọn ànábí ọlọ́run máa ń gun ẹṣin kan fárọ́sì kan gbogbo bí tẹ́sí ẹ bá fẹsẹ̀ tẹ̀ yóò máa mí màláíkà ni wá ń rìn gbogbo àti wọn jíbìrì ìlú wá ń rí lọ́tọ́ lọ́tán bọ́mọ́ tí wọ́n dẹ̀gbọ̀n wọ́n rí pé ah, àwọn bí mi kàkà kó sórí ilé kó sì sórí mi òun àwọn òpin àìbìkí ah, ní ìpàwọ́ jíbìrì ìlú káàfìrọ́ ah, ẹn tó jẹ́ pé ibi tí èèyàn gbé dàgbà òní Musa lẹ́bí rọ́bà wò jíbìrì ìlú káàfìrọ́ Musa kan ni jíbìrì ìlú tọ́ dàgbà wa musa lẹ́rí rọ̀báwó káfíru yàní fìràáwùnù musulima àwọ́ mọ́sàlá ẹni tó wá jẹ́ pé ọ̀gá kèfèrí ní ayé ẹni tọ́lọ́wọ́n bá dákọ rẹ̀ jù fóun bínú sí jùnú kùránì fìràáwùnù ó dákọ rẹ̀ jù ìbìlísì lọ pé tọ́lọ́wọ́n ma rìpítì ọ̀rọ̀ rẹ̀ fìràáwùnù ma jìyàwó ẹ̀ẹ́tọ́lọ́wọ́ wá dákọ rẹ̀ jùnú àwọn ànábí ọlọ́run Musa ni kẹ́lù wọn pé tó ṣe láàrin fẹ̀ọ́nà àti Musa yìí no sọ́rọ̀ to Qasas second page kaníwọ̀n maybe first aya àbí third page second page wa Fir'auna wa wa Fir'auna wa man wa Haman ẹ̀fìlẹ̀ Yeah. وفرعون وهامان وجنودهما كانوا خاطئين Allah ni a ah, wa fir'auna wa haman wa junudahuma kanu khati àti fir'auna àti haman àti gbogbo àwọn tó ràn wọ́n lọ wọ́n ti ṣìṣe o àti ani ẹ ti ṣìṣe o i am ready for you Allah sa jawal janna torí pé ń táfi ríran wò nìyẹn ọ aláríran wò lálìkì àmà kákọ́ wà ìjẹ́nà rẹ̀ bí ò bá ti wà ìjẹ́nà wọ́n wú ọmọ rẹ̀ mo gbọ́nra mi ní sùúrù gbogbo yí sùúrù mo sì bú gbogbo àwọn ìyàwó ilé ní sùúrù ẹjá dórí jẹ́gbìnà òkè àwọn ọmọ jẹ́ ká kánjú gbogbo yẹ̀yẹ́ tí wọ́n fi ọ́ ṣe ẹgbẹ́ náà kò tọ́ ọlọ́run ti dá ọlọ́run lọ́sọ lẹ́ni ìwọ náà padà ń bọ̀ wá fún ọ̀sẹ̀ ẹ̀yẹ́ sùúrù lọ́kàn rí torí táìm torí ọ̀rọ̀ Imam Ahmad ó wù mí Ramadan torí inú Ramadan láwọ́ tàfà sọ ما كفاه الذنب في رجب حتى عصى ربه في شهر شعبان لقد أضلك شهر الصوم بعدهما فلا تصيره أيضا شهر عصيان فلا تصيره أيضا شهر عصيان má jẹ́ kí oṣù yìí tó wá dàbí oṣù tọ́ ma fi wo tọ́ ma wo yàn tí ẹ jẹ́ kí ní kan gbí ọdún mímọ́ ní sọ pé ah, ah, ah, àwà sórí gbogbo ramadana ha má jẹ́ kó sì yẹ mú ọsán tó ma sọ yàn ẹ̀yin obìnrin ẹ má sì pé ara táwọn ẹ̀ parí o bí wọ́n bá múnú bí ìtínà tí yẹn ẹ̀ sùúrù النبي صلى الله عليه وسلم نظرت إلى النار فرأيت أكثر أهلها النساء ركوبين ركوبين وانا لما قلني تكسرنا اللعنة اتما سيبنش نبان بيو سوى يما بيسي قلني يا اكتو تبيو جسوا سوى أحابو كسابه تكسرنا اللعنة lè ṣe sí láyé tẹ́ ẹ̀ àfihàn tó wá múra rẹ̀ ọlọ́run jẹ́ àjọ إنها شخصية عالية كبيرة جدا وقل أن نجد مثله في حياتنا بل لولا أن الإنسان لا يقطع على إمام حقا وهو شيخ الإسلام صدقا وني شيخ الإسلام ولكن شيخ الاسلام شيخ الاسلام هذا شيخ الاسلام احمد السنة يقول قائل ابو بكر يوم نفات الزكاه واحمد بن حنبل في خلق القران bọ́lọ̀n sí mú abúbákiri dùn jọ táwọn kaláwọn ọ̀sán zaka bẹ́ẹ̀ náà lọ́lọ́ mú imam ahmed ambal dùn jọ táwọn kawẹ́ sọ tí ó dá sí bọ́lọ̀ ara kọ́lá abu hanifa ta nùmáni rahimahullah kọ́lá látòrí àwọn tọ́lọ́ ní kún ọkọ̀ mọ́sálásí lórí àwọn tá àmójútó ọlọ́run sọ gbogbo rẹ̀ sàn àwọn bàbá wa ọlọ́run bá sàn ilẹ̀ sàn rárá. Qala Abu Hanifata an-Nu'man الفقيه المعروف تقي الله تقي الدين قال سير القوم أحب إلي من كثير من الفقه إن كان يفهم من يرد الله أحب إلي ó tẹ́ mi lọ́rùn ó dùn mọ́ mi mìntẹ̀fíìrì mìnàfíkì dùkà mọ̀ sọ̀rọ̀ kọ́dàlù alágbà mi àwọn tí jẹ́ afẹ́ sọ pé ha àfikáwà náà ṣiṣẹ́ walau àrọ́dà insanan an yí mọ́fìlà fi anybody tó wá ń wọ ní ẹsẹ̀ gbélé ayé tó máa dàbí tí ó jọ súnnà tí ó gbé dàbí pé èèyàn gbé ànábì síwájú pé mọ̀mọ́ èèyàn rí ànábì tó bá rí imam ahmed bin hanbal imamu min a'immatil islam shahida lahu mashayikhu kana ahmed bin hanbal imam ahmed bin hanbal níjọ́ kan wà pẹ̀lú wàkíyà ibn jarrah abu sufyan wàkíyà àfáà ńlá ọmọ kéwu Sufyan Thawri ó ṣe ya ṣe tásùkò bá a padà wá bẹ́ẹ̀ inshallah akasọmárẹ́sì náà ni ọ̀rọ̀ náà Muhammad ọmọ ẹ̀ ló ṣe sọ níjọ kọ̀ọ̀kan ó sì bá ṣe ṣe because even kéèsì wọn kọ̀ọ̀kan ó láwọn yòókù rẹ̀ tí wọ́n yí sí ọmọ lárúbáwá pìlẹ̀ akọ ọ̀tọ̀ ní kíyàn jọmọ lárúbáwá pìlẹ̀ kíyàn jẹ́ zuhuli nínú àwọn batnu bakr bin wa'il a kò tó wọ́n jẹ́ zuhuli méjì ni wọ́n <coughs> zuhuli yóò méjì ni wọ́n a ní zuhuli azuhulu al'akbar wa zuhulu al'asbar lárúbáwá gangan ẹ̀wọ̀n láwọ́ sí máa wo àwọn yòókù wípé kò sínú lórí wa yóò tún wá fẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ yóò ní ajáàmù yá ní ajáàmù pé ṣe ajáàmù kọ́ ní ọdún ẹ̀lọ́rẹ́ jímọ̀ sí nǹkan rí náà níròyìn ẹ̀rọ fúnra rẹ̀ lọ́lá náà ni ìlàrúbáwá lòun tó ìkánà àwọn afáwà nìkan ọ̀rọ̀ wọn ní ẹ̀rì kan lárúbá kan sapọ̀ pé nínú èdè àwọn nìkan ni dọ́ọ̀dù wa àwọn náà ìwọ náà sọ pé gbì ìwọ náà ṣe gbì tó lè pé gbì ìrìnà pé inú èdè rẹ̀ tí bá ṣe èdè kọ́lọ̀ sọ kùrá rẹ̀ kalẹ̀ ọ̀wà lè yẹ̀yẹ́ èmi náà àwọn èso ọmọ aláwọ̀ àpìlẹ̀ bàbá bàbá tí wọ́n ẹrú ni àmọ́ wọ́n ní àwa jọ mọ́ fa nǹkan kan láyé kó ti wá sọ pé lárúbá ni mí a sì mọ́ sọ pé ní ọlá lórí àwọn èèyàn kó mọ́ àfẹ́ mẹ́ṣàn ẹ̀ Ahmad bin Hamad. ó lè bá yíwá kíyàn jọ mọ́ gómìnà àti ọmọ ẹ̀rọ àwọn ẹnìkan Ah. Eh, bí ọmọ tí ó pé bàbá rẹ̀ ilẹ̀ ni wọ́n fọ́ kan wá jọ rẹ̀ nǹkan kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ àmọ́ káti wá gbà yí pé wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà kò lówó amọ́dù lòtọ́ káwọn wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà kò lówó wọ́n sì wá jọ rẹ̀ kó ẹ̀ mọ́ eh, bàbá tí wá ti jẹ́ ni hmm. ẹnìkan náà àwọn tó rẹ̀ kalẹ̀ pé ó tún wá ra nǹkan lọ́jà wọn mọ mọ bí pé tàn bàbá rẹ̀ wà orúkọ ẹni ẹ síríọ̀sì Muhammad ó kọ́ wọn ní Ahmad ibn Muhammad ibn Hanbal ibn Hilal ibn Asad ibn Idris ibn Abdullah ibn Hayyan ibn Abdullah ibn Anas ibn Auf ibn ابن shaiban نذر رحمه الله ابن ثعلبة رحمة الله عليه قالوا يا الله ingin tukar ìwádìí kálẹ̀ kejì sí ìsìn àwọn ẹ̀jẹ̀ kà fún lọ náà kílẹ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa rahimahullahu ta'ala rahmatan wasi'a qaddasallahu ruhahu aqala Allahu atharatihi ja'alahu Allahu wa iyyana min ahli jannah ena on bi pe musma bi kilo ko ba re qala Muhammad Abu Abi qala Ahmad Abu Abi ah o ti ka pe akilo ah, de lọ́tọ́ bá ti ń lọ bẹ̀yẹn o fẹ́ mọ̀ pé á ah, lárúbáwá pìlẹ̀ ní mi o wọ́n ni fasakat wà dákẹ́ pé á ah, o fẹ́ mọ̀ mi ẹ mọ̀ pé bẹ̀yẹn gan lèyàn máa ń fẹ́ téèyàn pé òmọdádì mi àwọn náà gbé islam wọlé yorùbá ẹ tí bàbá rẹ̀ gbé islam wọlé yorùbá gan ṣe wípé bàbá rẹ̀ ló kọ́ gba igi o Allahu akbar Ahmad bin Hanbal imam min a'immati Islam Ọlọ́run kẹmọ Ahmad bin Hanbal ẹ̀kọ́ ìkẹ́ ìpọ̀ dé wípé àwọn àfá àwọn gangan in fact riwaya kan wà tí mo mọ́ ń ká tí mo ń jọmí lójú àyíká wàkẹ́ ẹ̀ àfá imam Ahmad bin Hanbal ni wọ́n jẹ́ wọ́n wá fẹ́ sọ̀rọ̀ kana yuhaddithu an <coughs> man an rajulin la'alla hadha rajul waqa fi bid'ah wọ́n wá ní wa qad nahani Ahmad anna uhadditha anhu Ahmad sí ní kí mọ́ ṣe rìpọ́tì lọ́dọ̀ kí mọ́ gbà àdìsẹ́ ní ìmọ̀ àfọ́ àwọn ẹni sọ pọ́ ọmọ kí wọ́n pa wọn láṣẹ o ẹ̀wọ̀n kí nìkan lọmọ kí wọ́n wà lọ kéèyàn kó tó lè sọ fún èèyàn pé ah, ẹ̀wọ̀n kà àdìsẹ́ lè fi kíyàn ọ̀dà ti gbọ́ ibì kan lọmọ kí wọ́n wà lọ́dọ̀ àfá rẹ̀ tí ah so personality Imam Ahmad it's a very high personality èèyàn kan tó yẹ pé wọ́n ìsinmi wọ́n ìgbà fúnra wọn ìyà tó jẹ wọ́n ìyà tí wọ́n lè avoid ni ah ok àbúrò wà bẹ̀bọ̀ kí n kà kọ́kọ́ yọ báyìí orí àsìkò àwọn àti ọ̀rẹ́ wọn jùlọ káàná mọ́mọ́ ẹ̀ tani o Yahya ibn Ma'in Abu Zakariya Alfa àfà Yahya bin Ma'in àlàmù náàsì bí rijal tó máa sọ pé àwọn olùgbà àdísà náàbì wá látorí ibi tó ti bẹ̀rẹ̀ lórí àwọn sọ̀hábà tó ìdí tó bá kọ Imam Ahmad àgbà kò sẹ́n tó mọ̀ rijal bí Yahya bin Ma'in tàbá wá ní ara ọdá àwọn tó mọ̀ jùlọ wa ní tó bá kọ tí ẹ̀ kò sẹ́n tó mọ̀ tó láàrin àwọn ọ̀rẹ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Yahya bin Ma'in Ahmad bin Hanbal Ah, Ali ibn al-Madini Ali ibn Abdullah kò sí ẹni tó máa àdéhìsì tó àwọn aláàtú àwọn yìí a'lamuhum birrijal Yahya ibn Ma'in tó mọ rijal lọ́rẹ̀ wọn wọ́n wá jọ dàníyàn pé àwọn ń lọ kéwú ní sọ̀nàá ẹlọ́gùn sáwọn sọ̀nàá yóò dà fún yọ̀wá èyàn lọ sọ̀nàá ní Yaman òun bá ń bọ̀ láti Iraq wọ́n aláwọn ọkọ̀ lọ sí ó ní wárọ̀ jílítù àwọ̀ jẹ́lítù fi ha sàlásà marot ẹ̀ẹ̀mẹ́ta ni mú rìn bẹ́ mú rìn lọ sí àjílẹ̀ mẹ́ta wọ́n fi kúlì marot ọ̀nà yẹn jìnà débi pé kò sí ha sórí wà fi kulli maratin aqulu dullani ila tariq ẹ̀ eh, mọ̀ tí ma fẹ́ ní ẹlọ hajji ìmọ̀ sí hajji pé ní tí wọ́n bá ń lọ hajji láyé wọn ẹ gbọ́dọ̀ kọ wà sí àkalẹ̀ tó ẹran kó lè jẹ yínkẹ tó dé ẹ kọ wà sí ah, àwọn àgbàlagbà nínú ìlú alágbàríkà ẹ bí ń gbọ́ wọ́n lọ àwọn ẹlẹ́fún lówó tó wọ́n bá mọ̀nà débì kan yóò ní ìta àmọ́dérì láwọn tàwọn wà níbi tó tún lè lídìí wá sí nẹ́sàn ó tún wó fún ọ̀nà wọ́n wá ní ẹ̀ẹ̀márùn láwọn ṣe hajj ẹ̀mẹ́ta làwọn rìn ilẹ̀ tí bá fẹ́ fi wé ẹfẹ́ mọ̀ sí sẹ́ẹ̀tì Imam Ahmed ambala bí ó fẹ́ mọ̀ kákà mú níbi hajj nìkan ó fẹ́ mọ̀ àbí ó dà ẹgẹ́ bí ẹni tí ń gba 20,000 ní sálárì tí wọ́n ń dájọ́ kò fẹ́ lọ hajj yóò jẹun yóò bọ́yà àbá àgbẹ̀kọ́rẹ́ rẹ̀ pé àjíbò ah, ṣe lójú ọrùn àbí lójú ayé ẹ̀mọ̀ tí wọ́n tí ó dá ẹwọ owó tí ó dá láyé tàwà ipé 20 èló lẹ́gbẹ́ sáláàrí wọn náà ẹjá ní gba 100,000 because yóò jẹun yóò bọ́yàwó yóò bọ́ wọn wá ní à èmi lọ ájí o 80,000 lẹ́yìn mọ̀ fipamọ́ ni wọ́n lọ ájí bóò lẹ́sẹ̀ rùpọ́lọ́wọ́n gbàrọ̀ ájí yàtọ̀ tí ò bá fi ṣe kárí wọn kàmá ẹbá mi wo bọ́lọ̀ ń lè gbàrú ajìyẹ tó pé ah, ẹwùyà tí ó jẹ ẹwù tí ó bá aládùgbò ẹ̀sánwó náà pé àsán ah, àsán náà yóò pẹ̀ ẹwọ́ bínú ẹgbẹ́ tí láti ajì nínú ọ̀sán in just a year is 960,000 kì í wá tíkẹ́tì ájì 8.5 million lọ́dún ẹyọ kan ó ṣẹ̀ṣẹ̀ wá rí 960 tó bá sì rí ọmọ gbọ́dọ̀ mú bẹ̀ 100 látún gbé sí pín 100,000 Imam Ahmad remember wọ́n ni wọ́n fi kulli marratin aqulu dullani ila tariqa ìdákùn bùlọ̀ náà jì àwọn yíò àwọn náà bí ní inshallah inshallah ájì ọlá àyàkà ti ń kàyí ní sábákà

èyí gbìyànjú lórí nǹkan kó mọ̀ rí tó bá jáyé náà ni ó rí torí ẹ̀ ló fi jẹ́ pé apá kan náà sálàfù atán bá ti gbìyànjú wọ́n lẹ́nìkan wọn àsọ́dàpọ̀ ọmọ pé ṣe sọ́dàpọ̀ ọmọ nínú owó tó náà jáde ti pé ah ẹnìkan wá bùn ah ìwọ̀n sáré lọ lépọ̀ lọ́nà sọ́rọ̀ ọmọ tẹ̀lé lórí ìpàjẹ́ báyìí ẹ̀lú ìfàrí rẹ̀ lójú ọ̀nà ah, ah ìṣòro tẹ́lẹ̀ tó ju pé àwọn ọmọ mi ò tí mọ̀ pé ó ti dọ́wọ́ mi tí bá délé máa sọ sórí fún wọn ìgbà tí ó wà fi délé ẹnìkan ti wá bọ́ nílọ́pọ̀ mẹ́wàá owó tó fún yàn ó wá délé ọmọ ìwọ́n ní ó tẹ́ fi ránṣẹ́ wọ́n fi jíṣẹ́ ó fẹ́ mọ́ sọ fún wọn pé àwọn láì láti sùúrù náà ni ọlọ́ni máa mú àsìkò tó dáná ẹ ti fowó ránṣẹ́ wọ́n lè lò wọ́n ní iye owó báyìí ó tẹ́bí ìlọ́pọ̀ mẹ́wàá owó tó fún yàn fún àbábọ́sẹ́kọ̀ọ́ ní àrọ̀ ọlọ́run kí ló tó gba sọ́dápọ̀ fàrùdáwò ìlàyé àfẹ́dúníà ó wá dá padà fún iláyé torí pé man jaa bi hasanatin falahu ashru amthaliha fáláwú lọ́lọ́run sọ ọgbà ìlọ́pọ̀ mẹ́wẹ̀ ayé kọ́lẹ̀ ní ti fẹ́ bá fi sọ́run náà táwọn bá ti rí ìṣirò ẹ̀rùn alhamdulillah aláàrọ̀ ẹwùrò ní wó sí àwọn òwe ayé kọ́lé mi ti fẹ́ gbá o ẹ̀rù tó ń bà wọn pé àwa ti fẹ́ jẹ́ǹbẹ̀ láyé báyìí o àsọ́ ọ̀gbá ọlọ́run so wọ́n wá láníyàn páwọn lọ ájì ìjọ náà but láti ájì ìyẹn láti mọ́kà èyí sí ájì gbómi ìfi mọ́kà lọ àbí àwọn èyí sí màdínà àbí àtẹ́sọ̀ mọ́kà mọ̀ná arọ́fà náà so wọn náà kan sí ájì ìbàdàn káàdì lẹ́yìn sí kì í sí ájì o káàdì bẹ́ẹ̀ bá sì túbá ànáàrùn náà wọn kò ṣàwọn wọn lọ sí hajj alimam ahmad bin hanbal wa yahya bin ma'in wọn tàbátí kò ní o à ń lọ kí ó lọ́dọ̀ abdulrazak bun hammam ní sọ̀nàá ẹwà ọ̀tọ̀rí kan báyẹn tẹ́ẹ̀bá wo máa ẹni gbábí já sọ̀nàá náà ní sẹ́tẹ́ kọ́kọ́ wá sí mọ́ká láti Iraq because Baghdad làwọn wà àkọ́ ájì ti pé wọ́n sì yẹn sí mọ́ pàdé àwọn àfáà tó pọ̀ ní ájì tẹ́bá àwọn àfáà tí mọ́ lọ ájì dáadáa náà usually wọ́n fẹ́ pàdé pẹ̀lú àwọn àfáà yòókù náà al-ilmu rahimun bayna ahli ìmọ̀ yàní family ties ní láàrin àwọn tọ́lọ̀ ń fún wọn mọ̀. mọ́ ahùnrin ọba ìlú ní àwọn àlọ́ àmọ́pẹ́ sí dé mọ́kàrá ẹ̀ tàbí bàtọ́f ìdí wọ́n ti ṣe tọ́wáf yá bí ma yí fa ábù sọ́rọ̀ Abdurrazak sana'ani Abdurrazak bin hamama sana'ani yá Abdurrazak afọ́ àtàfẹ́ ìmọ̀ àwọn ọmọ ló ti ẹ̀dà ló wọ́n ń ṣe tọ́ọ̀fù lọ́wọ́ à wọ́dí ah, sọ́rọ̀ lọ́hù lákà masáfà ọlọ́run ti dín ọ̀nà púpọ̀ ada abdulrazak abdulrazak ń sì lówó lọ́wọ́ pé yábìn máa ń jù sọ ẹ̀tọ́ <laughs> ìmọ̀ àwọn ọmọ sọ pé ìní ìkọ̀dínàwó ìtù mo ti sàdéhùn fọ́ lọ́hùn pé sọ náà ni lọ ìdí wà láyà Allahu taghyira niyyati ọlọ́run ní rí pé mi yí nǹkan padà ló tí mo sáré o mọ́mọ́ <laughs> yàgbọ́n máa ní wá o irú kílélé ó rẹ̀ náà à ó dà kó lè bá sọ̀rọ̀ ní jẹ́ ń bá fa sọ̀rọ̀ olùgbọ́n ṣe o àdéhùn pà ń lọ sọ̀nà àìbọ̀ tí ò tún wá lówó náà àtẹ̀jẹ́ tó lówó ẹwọ̀n gbá wọn sì ronú báwọn fásitì wọn ronú kọ́ ní ẹ̀wọ̀n báwọn ewu tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ ìwà wo àlùbáríkà tó wọ imam ahmed ramba imam abdulrazak wá wá sí àwọn fáàsì ti mara wọn wọ́n ti mọ tí ó ṣe next wá kúrò ní mapa wọ́n ti máa dìsì bíá yóò ṣe báyìí yóò fẹ́ tẹ̀lá dìsì báyìí abdulrazak sọ̀nà àwá wá sí maqam ibrahim ó fẹ́ ṣe náfílà àwọn ti sí فقال من هذا قال أحمد هو أقول يا محمد وأنا أحمد بن حنبل قال نعم آه رفعوا الجمام تقدروا نباري أمي كين رجعوا آه يا مهين ألا فكيو في أول كسا واسونا أبانا وتداني أفين دانيا yóò wá يو wọn ní 3 months láti rìnrìn àjò لاسون three months láti padà wá sí Maka kátó wá máa lọ sí Iraq ìkánà àwọn olùgbọ̀n tó wà mẹ́wàá ní ah ya Ahmad ire Ahmad wọ́n dára rẹ láàmú o ní owó tí yàn fi ṣe orin àjò tẹ́lẹ̀ gan ní àníbù ti sàdé òun lọ ìyà tó jẹ mọ́ Ahmad ní sáfàrí wọ́n débẹ̀ tán wọ́n ìlú ọjọ́ tó pẹ́ owó ti tán ṣùgbọ́n ti mọ́ Imam Ahmad àbà lára kówó tábà ẹ̀ àjí àbẹ̀ kò sí problem ọlọ́n jẹ́ kí mi àti yíwá ìjẹ́nà wàláyé má wo bá ń gbé sáàmà gbádùn jù wáyé àwọn sálọ́wọ́ <laughs> tẹ́ bá ń takí ní ẹ̀gẹ́ mọ̀ wípé bí kẹ mọ́ sí ní yíò tí ẹ láìláìlọ́lá ẹ bá ń ka ìtàn wọn ẹmọ ògbé àìnà sọ́rọ̀ ní sọ́rọ̀ ìyà àwọwádà alẹ́lẹ́mí tó mọ́ sápọ̀ pé ah, à dọ́lọ̀ ah, ti wá fún wa ní ìsìn níbi kí ni ìwòrò orí torí ọlọ́run dọ́lọ̀ ti wá fún wa tó gúdà gan lọ́n ti wá fún wa ní kìníkan lọ́n ti fún wa ní kìníkan lọ́run wà mọ́bẹ̀ ní gbogbo táwọn bá ń sọ. nǹkan pọ̀ jẹ̀mọ́ nǹkan pọ̀ ọlọ́mọ fún wa lójú inú ahmad bin hanbali rahimahullah wọn a lọ sọ̀nà wọn àfáà wale lè wálé kí ó dáadáa wọn ìṣẹ́ ìlú rẹ̀ lọ́wọ́ Abdulrazaki náà ló wọ́n ni wàbàlàwọ́ ni anna nafakọta Ahmad kọ̀ nafadat mo gbọ́ pé owó tó mú dání ti tán fana àdá ìtúhù khalfa bad mo sì mọ̀ pé kì í gbà nǹkan lọ́wọ́ yẹn wọ́n á pè dúró lẹ́yìn ní Ahmad rẹ̀ Ahmad wallahi majtama indi qattu dínàrọ̀ dínàrù kan ò bá dínàrù mi kan lọ́wọ́ mi rí ní máa ń ná kàtàkọ́lọ̀ tó jẹ rí mi wallahi majtama afá rẹ̀ ní sọ fáwọn ìpé mi náà sí ń rọ walakin wajadtu asharatu dirham inda nisa mo lọ gbá àpò àwọn ìyàwó mi mo ti 10 dirham yìí kúbà gbàmú ń bá pariwo fáwọn owó ń gbà padà lọ́wọ́ ẹ̀fún wọ́n ti nà ó. nǹkan ẹ̀rá ọkọ àtìyàwó àárín ò dá sí ní ìyàn wẹ́wọ́ parí ìyàwó torí nǹkan tó wà bẹ́ẹ̀ tí wọ́n ní sọ gbogbo ewu torí tó ń sọ yẹ irọ́ èyàn wá lọ́pọlọ èyàn ti ọgbọ́n èyàn fi parí ẹ̀kọ́ ìyàwó àwòsọ dáwà lè sọ èyàn lọ yọjú yòókù wọ́n mọ bí wọ́n sì sọ tọ́lọ̀ máa ń kínú wọn yọ síra wọn kò sẹ́ni tó lè bá wọn parí ìjà wọ́n sì padà sọ̀rọ̀ rẹ̀ wí ẹ̀gbọ́n tí wọ́n sọ ó sì táwọn obìnrin tí ẹ̀ náà lẹ́ ń ṣe o yóò padà sọ ọkọ rẹ̀ ní ọkọ̀ pé ah hmm. inú mọ̀ jí àbúsọ́lẹ̀ à gbátá àjánjọ sí mọ́ lọ́dọ̀ mọ́ dákọ́ sọ dá o wọ́n nínú yíò dá àwọn mọ́ rò pé à ah, kí lásọ kílẹ̀ ń sọ ìmọ́mù ẹni ẹlẹ́ni tó ń pé ah, tù ah, ọkọ̀ rẹ̀ náà wà mọ́ ní ìsẹ́yàn gidi o ń sẹ́jú sí mi o ní kọ bọ́ta pọ̀ wọlé ni so ọgbọ́n èèyàn fi dá sọ̀rọ̀ pàtàkì àwọn ìsọ tó wà ń bẹ̀ gàgà sí wọ́n yìí wọ́n sàmọ́ yọ ọ̀sọ̀ iná ni ọgbọ́n èèyàn fi dá sí ọlọ́run kò fún wa lọ́gbọ́n àwọn kéèyàn lọ larí mọ bíbí sí ń sọ iná nìyẹn sàn sí wa kò ní dá fábùsọ lé à èyí wọlé tí ó mọ̀ fọgbọ́n gbé náà ni pé ẹ̀ẹ́ tó wá sọ bẹ́ẹ̀

mo bá pe ọkọ lórí fún salamu alaikum tó wà fún wa alaikum salamu ah, lágbájá mi ni àà ah, kàrán kọlá ẹ̀kọ́lá ìgbà àjọ bẹ́ẹ̀ rí nítorí ìyàwó yẹn wá fẹjọ́ sùn yìí ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àà ètò sàṣùn ẹni mo fẹ́ kájọ wà ń bẹ́ kó wá ẹjọ́ yẹn ah lásìkò ìyàwó ló tán pé ah, wọ́n ní kẹjọ wà bí ó ní ilé bá jókòó ilé

èmi ìsì sọ fọ́kọ pé ó sọ báyìí ó ní òbíire kó sọ lójú rẹ̀ ẹ̀yẹ àrùn ojú rẹ̀ tẹ́lẹ̀ ìjọba ah wọ́lá ní ó dálẹ̀ bọ́n ẹ̀yìn náà rí bọ́n ẹwà pẹ̀ ọkọ ní àà ah, ah, ẹmọ́wọ̀ ẹ̀pẹ̀ wà pọ̀ tiba walau ni so kusida semua kaya ni kusida فقال عبد الرزاق رحمه الله بن حمام الصنعاني هذا وجدته عند النساء ولم يكن مثل لا تنفقه ما تينا تنبا في اللي جاكو كسي بروبليم انا اه امام احمد بن لو قبلت من احد قبلت من دين ما يقول لك باولويه تتنبا ولكن لا ẹ̀yìn ìgboro lọ́wọ́ yẹn nígbà. Ahmed bin Sinan sọ wípé já àsàlàsà tún min Baghdad àwọn mẹ́ta kan wá láti Baghdad àwọn akéwù yabi mayen Muslim yabi mayen ẹnìkan àti Imam Ahmed Rambas ó náà ju mẹ́ta lọ wọ́n pọ̀ wàsítàkọ̀rọ̀dọ̀ minni kullu wahidin minhum illa Ahmad kò sẹ́ni tí ò yáwó lọ́wọ́ mẹ́nu wọn pé lákùn lọ́wọ́ owó ti tán illa ahmad àbí ahmad muhammad rahimahullah ó ní iná já ilayya nígbà tó tán lọ́wọ́ tiẹ̀ tó wá bá mi títí wáá ó sì tàkan nínú àwọn aṣọ rẹ̀ ṣùgbọ́n àwọn arábàlì ti lọ mú padà bọ́ àsìkè sọ ó ti lọ kéwú lọ́dọ̀ Yahya ibn Ma'in alára Sufyan ibn Uyayna onímọ̀ sọ pé à ah, àwọn ò bá Sufyan Thawri ìṣùgbọ́lọ́wọ́ Sufyan nínú yìí nà rọ́pò fáwọn àwọn ò bá Hamad bin Zayd náà fà ńláńláńlá Hamad bin Zayd Hamad bin Salama wọ́n sọ pé fata ní Hamadan àwọn Hamad méjì bọ́mọ mi lọ́wọ́ tí mi ò rí kéwké lọ́dọ̀ wọn wa abdalallahu liya bi Ismail bin Ulayya Ismail bin Ulayya lọ́lọ́ fi rọ́pọ̀dà fún mi Ismail bin Ulayya yìí kì í fẹ́ kí ẹ̀wọ̀n pọ̀ ní Ismail bin Ulayya àtijọ́ tí wọ́n Ahmad bin Abal ti mà bẹ́ẹ̀ kò tún pè bẹ́ẹ̀ mọ́ bí kí yàn pín àrin ọmọ ìyá ọlọ́kà ò láyé àyẹ̀ ó ìyá rẹ̀ ni kò wá fẹ́ kán mọ́ pé ó mọ́ ìyá òun kó mọ́ jọmọ àlè bọ̀ tó ti di lápá bó ti gbájọ́ ọ̀pọ̀lẹ̀ àìmọye wọ́n pẹ́ nìkan ní àìmọye pẹ́pẹ́ bó ti gbájọ́ pẹ̀lú àlàárímù árímù ni ọmọ líle ẹgbẹ́ ẹ̀rin árímù pé ẹ́ kọ̀ǹtà árímù ó ní àdáta na ààrì ìkánà wà fáyá fún Muhammad ya zuli tó bá ti pè ní ààrì ó ní wà máa bí i àrọ̀ ma á ah, èèyàn dáadáa sí wá ní o wọ́n tí a bá gbajúmọ̀ pẹ̀lú fakọ́l wà abdálàlì Allah Ismail bin Ibrahim bin abu Ismail bin ọ̀láyà wọ́n tí Imam Ahmad bá tuntun bẹ́ táwọn ìbá tó pè nínú ó ti ní ká wọ́n wá wà lọ́dọ̀ gẹ́gbẹ́ mọ̀ láàbí ṣe sọ́nà sí àrù ẹni tó súwà ní ọ̀tàn ẹgbẹ̀rẹ̀ wọn mẹ́ṣẹ́ ọ̀nà kọ́lẹ̀ ṣe ìkan ní àtọ́jọ kí ó lọ́dọ̀ Sufyan Ahmad máa ń bá lè mọ́ kò jáde wá kí wọ́n ó yẹ kó wà wà àárín ìlàbá wà ó ní mo bá rí i pé ah, ẹni ṣe kàjọ sínú ilé yìí ah, asákanlẹ̀kùn mo bá ní adúkúrú ṣé kí n wọlé kọ́lálà ó ní bá dàkọ́lé kọ́lá dùkọ̀lù lẹ́yìn ìgbà díẹ̀ ó ní kí n wọlé fàdàkọ̀lù bá wọlé mo bá ní à ah, àmàlítà ní limada kí ló tó ní kí kọ́kọ́ dúró náà ó ní ìstàtàtù ìdáṣọ́bọ́ra ni ó ń gbé kò sásọ lára màmá mà náà kàńtà sí ilẹ̀ majlis kí tó wá ó ní mo fọ aṣọ mi mo wá rú bàǹtẹ̀ ẹnìkan sì ti ṣàkóso sára ìdí ní nǹkan mi kò sí sówó a ìyẹn bá ní fáàkọ́jù ní àtàdìrà àmì mo bá kó 100 dirham jáde gbà kọlàlà àà 80 dirham kọlàlà hatta qultu ẹ̀ṣìrìnà dìrhàmà 20 dirham raṣọ́ bẹ̀rẹ̀ wọn ni kọ́lára mùsíbà ni amadu yóò sọ wà para rẹ ní ó ní fàkọ́lẹ̀ ìrìjẹ̀ ẹlọ́kẹ́ padà ó fẹ́ rò pé kí ni ìdájọ́ rẹ̀ mẹ́sì Ahmad bin Hanbal ó wà lọ ó nígbà tó fi padà dé ní pé dákùn kí ló fẹ́ báyìí wà mátà yẹ hélò láka kọ̀bú lòlá ìgbà wo ó tọ́ kó bá kọ́lá àjàlásà máàna inda Sufyan tí bá jọjọ́ kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sufyan kọ́lá náà tí kí n kọ àwọn àádé tí wọ̀ wá kí n kọ́ fún ẹkọ́ fún lówó àwọn afáà hmm. na àtúbù yóò ó sì fún ó ní kò wá tún gbà ju yéye tó lè fi lọ fi raṣọ lọ tí ó kàn lè wọ̀ jáde táwa bá ń travel báàgì aṣọ kan lọ́tọ̀ báàgì fìlà lọ́tọ̀ ó tún ní tẹ́tùn gbé ti pẹ̀fíìmù sí ah, láti kékeré ni wọ́n sì mọ̀ wọ́n bẹ́ẹ̀ qala Abu Zur'at ar-Razi rahimahullah àbúzúrà tí mo dápọ̀ yìí àmàlà ńlá ni ó wíyí lọ́wọ́ ní abdulkari àbúzúrà àtà àrọ́sí ọ̀hìnmọ̀ ọ̀lọ́ hafiz ẹni yìí ẹnìkan wá bá ń jọ kà pé ha inna fulani halafa annahu annaka qad hafizta mi'ata alf hadith ẹnìkan búra pé ìwọ àbúzúrà ó ti há 100,000 hadith tí ò bá sì rí bẹ́ẹ̀ ìyàwó òun dẹ̀ tó ń kọ̀ ìyàwó òun ní obìnrin tèmi o ó ní à làwọn bá lọ bá pé à irú búra wọlé lè ìyàwó rẹ̀ at least tẹ́tílé pẹ̀yọ̀ kan ti kọ́kọ́ dó báyìí tọ́lápù kan ti kọ́kọ́ dó báyìí ọlọ́ọ̀bá débẹ̀ ó ní lọ́bàá ìmá àbúsọ́rọ̀ àbá ni kí fàtàkùlù ààrẹ kí lè tó fi sọ́ tó sọ yìí amsik alẹ́ wọn tọ́jú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ máa pẹ̀lú ẹ̀ ọkọ̀ ní hafizu mi àti alfi hadisi mo ti 200,000 <clears throat> Abu Zura ni wọ́n sọ wípé ọmọ Abu Imam Ahmed Rambal Abdullah mọ́ bọ́ sórí àwọn ọmọ wọn insha ó ní Abu Zura Abu sọ fún mi pé abaka yahfazu alfa alif mi àtẹ́ ìlàsọ́lẹ̀ kàrí 200,000 bàbá rẹ̀ 1 million hadith wá alifa alifin a olú ní kífà tààlà bóòlù sí ma ó ní ìní zakara tòrò mo bá ṣe mọ̀ zákara ó kó àwọn hadith kan jáde ní ògbọ́gbẹ́rẹ́ Imam Ahmad al wọ́n mọ̀ fún wá dáadé bí wípé إذا كان يريد أن يحدث حدث من الكتاب tó bá tún wá fẹ́ àdáfà àwọn èèyàn máa pé ìzù dúró orí láti ṣọ́ra pé òun kọ́tọ̀ inú tíra lè fùsùkà fún yàn tí aláàfin ṣe bí sí ìkẹ̀kan bí òfin ọlọ́run rahimahullahu ta'ala bá a fáyé sí wọ́n gbélé ayé gbélé ayé gbélé ayé tó fi di wọ́n bí wọn ní 164 lẹ́yìn ìjírá ẹ̀dàkùn kí mo kó kọmọ lẹ́ẹ̀kan ahmad ibn muhammad ibn hanbal ibn hilal ibn asad ibn idris ibn abdullah ibn hayyan ibn abdullah ibn anas ibn auf ibn saqib ibn mazin ibn shayban ibn az-zuhri ibn sa'laba lọ́bàun lọ́sọ́dọ̀ bákùrù wáyìí torí lára tí wọ́n sọ pé ká sọ tọ́já mẹ́yàn dandan ká mọ́ kọ rẹ̀ àbí? ahmed bin hamad rahimahullah wọ́n wá bí wọn ní 164 lẹ́yìn ìjìra láàrin àwọn àti Imam 14 years ló wà lẹ́yìn wọ́n bí 150 àbí wọ́n bí Imam ahmed rahimahullah ní 164 14 years rahimahullah ta'ala alimam ahmed ramba tán wá bí yẹn ní díẹ̀ lókù kí wọ́n kí wọ́n lọ́dọ̀ mọ́ malik díẹ̀ lókù bas mọ́ malik kú ní 179 tó túnmọ̀ sí pọ́n láǹfààní àti ké àti bá but wọ́n rí àwọn àfá agbẹ́rí òṣèyí wọ́n kí wọ́n lọ́dọ̀ òṣèyí gan wọ́n gba hadith tó pọ̀ àti ibrahim sa'ad wọ́n gba hadith tó pọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní àwọn kí wọ́n lọ́dọ̀ ibrahim sa'ad àwọn tó kírun lẹ́yìn rẹ̀ so àwọn ẹni yìí wọ́n ti jókòó táwọn àfá àti pé Fudail ibn Iyad díẹ̀ rí kù ká pàdé Fudail ibn tó túnmọ̀ sí pé wọ́n rí àwọn stúdẹ̀ntì Fudail ibn Iyad ìmọ̀ wa so gbogbo ìmọ̀ àwọn ẹni yìí ó so papọ̀ ní torí ẹ̀ èyàn láàfá kan èyàn máa ń gbìyànjú ó máa jókòó tí bá sì gbà tí fítínà ọlọ́run làwọn bẹ́ẹ̀ àwọn tó kó síná ọlọ́mbà àlàwọn bẹ́ pé ní wọ́n bá bọ́ ń bẹ́ àwọn náà sí nínú ó sì yàn kan méjì tó ma kú sí kìíní ẹ̀ náà ni ó náà ma rò kúrò náà ní gbogbo àwọn èèyàn tó yẹ kí ẹ ṣàǹfààní lára wọn lẹ́yìn pàtó pé látàkùnlá aláwájì fasad Fala tufsidu fil ardi ba'da àwọn yẹn má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà táwọn ti tún sí tán lọ́n bá yọ wọn fún bẹ́ẹ̀ ẹjá wa ní òkú sí oríjì owó àpapọ̀. so Imam Ahmad bin Hanbal rahimahullah wọn bá bá wọn tàbí bọ̀ tí wọ́n wá pay attention sí hadisi Sufyan Thawri débi wípé qala Abdurrahman bin Mahdi rahimahullah a'lamu an-nas bi hadisi Sufyan Ahmad bin Hanbal àwọn náà ma hadisi Sufyan Thawri but Sufyan bin Uyayna gangan náà bá Sufyan Sauri dẹ̀rí ó ní zoo tó pọ̀ gan so kù sí ní ẹmọ ma láìbù Sufyan Sauri kí ẹmọ fẹ́ràn rẹ̀ Sauri a Sufyan bin Sa'id bin Masruq Sauri Abu Abdullah imamun jabalun fi zuhri wal ilmi wal fiqh wal hadith <laughs> jabal rahimahullah so Imam Ahmad bin Hanbal wọ́n wá make sure páwọn ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọké o Sufyan Thawri gẹ́gẹ́ bí Waki' gẹ́gẹ́ bí Abdurrahman bin Mahdi so wọ́n kó ìmọ̀ Sufyan lọ́dọ̀ àwọn ọmọké wọn débi wípé wọ́n ní àwọn làwọn jẹ́ kí Abdurrahman bin Mahdi mọ̀ wípé 60 hadith kan wà tí ń bẹ lọ́dọ̀ Waki' tí ò sí lọ́dọ̀ tí fi sọ wípé Waki' gba ìjù àwọn lọ ni àbáwọn gba ìtú Yahya bin Ma'in wọ́n yà ní Abdurrahman bin Mahdi àti Waqi kọ̀rínù ni wọ́n ta ní ìmọ̀ rẹ̀ pọ̀ níbi hadith àwọn làjẹ́ ń pé khalafa Waqi'u fi sittina hadithan khalafakum Waqi'u fi sittina hadithan yani khalafa an-nas Waqi' ó khalafa àwọn èèyàn fi mọ́lá sitina agbani ẹwà wà bá wọn fàlàjì sí wà dáa tó yá ẹbí ma yínà wà gírí tẹ̀lọ́rọ̀ ọ̀rẹ́ ni wọ́n ó ní man faddala abdurrahman ala waqi' ẹn tó bá sọ pé abdurrahman jẹ́ ọ̀pẹ́ tí wọ́n fi tí ń tafà sí báyẹn mú tó bá ní Abrahamu tún wá dájú wà kẹ́ lọ torí pé àwọn lè díẹ̀ tí wọ́n ní wà aléyìí láàrín kí ló dé ó ti pọ̀ ju ìgbẹ̀ ìyẹn mọ̀ bá lágọ́ pọ̀ lọ́dọ̀ tí wọ́n ṣáàbà ìgbàdí ábìrì máa ń rìn kú orí bẹ́ẹ̀dì ànábì ni wọ́n ti gbé wọn ní Madina wọ́n ní àádáadáabọ́n sunnati rasulillahi sallallahu alaihi wasallam àwọn tó mójú tẹ́sìn kó lè bá yé wa níwọ̀n nígbà táwọn èèyàn sọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa pé ah, Abu Hanifa rí bákan ẹbí ma yìí ni ọgbà ọ sí wà Baghdad jìnà sí kúmà ọgbà ọmọ kéw ìmáàmù Abu Hanifa gan lọ tún kéw lọ́dọ̀ gbogbo àwọn òsìlẹ̀ ra wọn kò sì sí èpè tí wọ́n fẹ́ gbé Imam Abu Hanifa sẹ́ta ní zamana ee bẹ́ẹ̀ bá ń wá olórí búráyé tó sàlọ́ ó láwọn káńkà tó dáwọn rẹ̀ wa gbé síwájú àfà ìkàwùkà lọ́ka ka pépà ò ní ka ìmọ́lẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ní pépà lásán lọ́mọ ká ó padà rí pé kí ló dé tí ò wá lé ọkàn fi lè hìdáyà kí ló tó mọ́ lọ́sìn ó rí pé ánsá rẹ̀ ọ̀dọ̀ àwọn afọ́ àlùwà èèyàn máa ka ibi tí wọ́n ti gáìdì yẹn ni ó sì rí pé tó bá ti ń larí mọ̀ wọ́n ni pé kí ní ẹ̀rọ òjọra náà yá ilé yóò gba ilé ìmọ̀ náà lóòótọ́ because tó bá ti kóòtù kan wọ́n kóòtù mi fún ọ̀nà títí ló fi pàdé àwọn afọ́ àbí tọ́lọ́ fi jí yọ èmi máa ń sọ dáadáa kí n tó bọ́ síbi àwọn masáìlú imam ahmed tàgbọ́dọ̀ bá sọ so imam ahmed bin hanbal rahimahullah wọ́n kí ó lọ́dọ̀ ya ma iya ya ni Sufyan ibn Uyayna yìí ni kí sọ bá sọ ìtì sí wọn rahimahullahu ta'ala wọ́n jẹ́ tí wọ́n igba nǹkan lọ́wọ́ ìjọba wọ́n igba nǹkan lọ́wọ́ àwọn èèyàn gan ìjọba ọmọ wọn ká wà ìyàwó mẹ́rin ni ìmáàmù ni but wọn ò fẹ́yàwó husna amẹ́ta náà ni ìyàwó mẹ́ta náà ni ìyàwó ìlà ní mọ́mọ́ ahọ́n lọ́bà ní mẹ́ta bóòlà sí káyà ní ìsinmi wá sọ wípé ìyàwó mẹ́fà ní márùn ní mẹ́fà ní méje ní márùn ní àbúbákẹ́ mẹ́fà kíta ń sọ báwọn kìí sí pé wọ́n fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà iye ìyàwó tí èèyàn bá ti fẹ́ nínú ni wọ́n sọ pé ó fẹ́ ìyàwó báyìí kódà bí kan bá kú afẹ́ mi wọ́n kà mára ìyàwó yẹn náà ni kódà kó tọ̀ lákọ̀ọ̀kan wọ́n kà mára ìyàwó yẹn náà ni so àbáṣà ni Imam Ahmad bin Hanbal kọ́kọ́ fẹ́ wọ́n ní mo sì fẹ́yàwó àtìgbà kan tó pé 40 so akbar waladi ọmọ wọn tó dàgbà jù ní Saleh Saleh so gbogbo mo sì kàtàmọ́ Muhammad bin Hanbal nasabu wọn tí mo kà yẹn tẹ́ẹ̀bà kàá tẹ́ẹ̀bá ká ẹwà kanka sọ́ọ́lẹ̀ ahmad ẹmọ kalmọ́ sí káhùn tó yíwa jama'a àbásà yìí tó jẹ́ ọmọ sọ́ọ́lẹ̀ zuhair tẹ́gbọ́dàrú yóò jẹ́ zuhair bùn sọ́ọ́lẹ̀ bùn ahmad bin muhammad ama kalmọ́ sóyé zuhair yẹn ní sọ́tàn yìí wípé tazawwaja jaddi bàbá bàbá mi fẹ́ ìyá bàbá mi àbáṣà wàwálà dátìláwó sọ́lẹ̀ sọ́lẹ̀ yẹn ni kàn sí lọ́mọ tó bí fún wọn fún mọ̀ tó fi ẹni wa ṣàláìsí fàtàzáwàjà bá da ha rọ̀ìhánà kí wá ní kí sọ́tún rọ̀ìhánà kí sọ́tún àjíbà bóò ni wọ́n ahọ́n lọ́wọ́ lè ṣe fẹ́ rọ̀ìhánà ẹgbẹ́gbàgbé gbé aṣọ yí pé ọ̀ntì tó tó pé 40 na tó fẹ́ rọ̀ wọ́n bí wọ́n ní 164 wọ́n kú ní 241 ọdún mélòó ni wọ́n Muhammad bá lò láyé wọ́n bí wọ́n ní 164 wọ́n kú ní 241 ọdún mélòó ni wọ́n lò láyé mathematician ẹ̀kọ́ gbá fọ́tí aláwọ̀kọ́ náà ẹgbẹ́kàn yọ fọ́gbọ́n mẹ́rin ẹgbẹ́ gbá fọ́tí ẹlẹ́gbẹ́ yẹ́yẹ́ ìtì ẹyọ fọ́gbọ́n mẹ́rin 76 ẹyọ wáyẹn náà kọ́ mẹ́rin ẹ̀fì wáyẹn kọ́ nìyàrí 77 so Imam Ahmad máa lo 77 ó túmọ̀ sí wípé kí wọ́n tó fẹ́ àwọn tápé 40 nígbà tí wọ́n kú ọmọ ọdún mélòó ló láìpẹ́ kí sọ́lẹ̀ wà bí 30 something àbí ó ní fìtínà khalqul Qur'an mo bọ́ wà dáa kí kọ́kọ́ sọ báyìí mo fẹ́ fi yọ̀n kankan jáde bí khalqul Qur'an bẹ̀rẹ̀ ní 218 218 ó parí ní 232 ó ti bẹ̀rẹ̀ kọ́pìlà gáàlì ó ti bẹ̀rẹ̀ bẹ́ ṣùgbọ́n tó wá gbalẹ̀ tó di wàhálà pé ẹmọ gbé àwọn èèyàn mọ́ pa wọ́n 218 wọ́n tó pa wọ́n ṣùgbọ́n ti wà láti kódà wọ́n ti ti rún mú ti pẹ́ fún àwọn Mu'tazila gẹ́gẹ́ náà ní wàhálà yẹn àtàwọn jàmíyà àwọn náà dá wàhálà Islam kí ló fà á so ní 218 ìyẹn tí wà aláṣẹlẹ̀ Imam Ahmad bá lè jíyà jíyà wà lẹ́wọ̀n títí òǹbọ̀ wẹ́bẹ̀ inshallah tó fi di bí 232 232 ni al-Mutawakkil tó jẹun ló tó Imam Ahmad bá lẹ́ olótó sọ wọ́n di ìmáàmù lálá pé ah mọ́ tó wá gba gbogbo oríire tọ́lọ́run so láàrin 232 sí 241 náà fi ṣe gbogbo pé ahmad bin ambala ahmad bin ambala just about 9 years na fún lẹ́yìn ìgbà náà ok wọ́n wá fẹ́yàwó ńgbà tí wọ́n wà ń fọ́tí wọ́n fẹ́ fẹ́yàwó míì padà lẹ́yìn ìgbà tí yàwó yẹn kú kí ní ìdí because kánà mọ́ta kọlìlínà ẹni tí ò ní ni wọ́n ti wá gbá èmi ò gbọ́dọ̀ tó kóyàwó yọ mi ò ní wàyí láti má fi lè dẹ́wò ó sì fẹ́ protect personality rẹ̀ pé òun ní yáwó tó fi pàdé ọlọ́run ó yáwó bọ̀bú ló ṣe yá ìbọ̀ rẹ̀ ṣàwọ̀ ìmọ̀ mọ̀mọ̀lẹ́mẹ̀lẹ̀ yáwó báwo ni wọ́n sì wá yá inshallah so alimam ahmed bin hanbali wá sọ pé wọ́n fẹ́fẹ́ ọgbà tán fẹ́fẹ́ rọ̀ ìhánà yẹn wọ́n ti di imam wọ́n ti gbajúmọ̀ àwọn yẹn ti mọ̀ pé ha imam ahli sunna àwọn yẹn wá kẹ́ fún wọn níyàwó ọ̀hánà ìgẹ̀gẹ̀ mú fẹ́ sọ kí sọ́rẹ̀ wàkánà àwọ̀rọ̀ ojú kan ó ti fọ́ àwọn náà mọ́ táwọn náà bá fẹ́ fẹ́ yàwó bóníkàrùkù bá ṣe ní záàdù tó ní ṣe mọ́ sọ pé lágbàjá mọ́ fẹ́ tó lóbìnrin náà ṣe ṣe ní ẹ̀ obìnrin èyàn lẹ́yàn fẹ́ fi ọmọ gómìnà lápẹẹrẹ go what lọ́kadà rẹ̀ ń ṣe túù ní gọ́ọ̀gọ́ south wọ́n ni kòkò wọ́n lè tú ẹfẹ́ tú púpúpúpúpú ní bántí bántí bántí wọ́n ni ẹ̀ṣígẹ́tì fún wọ́n ni àìfẹ́ ni ah ò tó sọ bẹ́lẹ̀ yóò àìrìnrẹ̀ pé ẹgbẹ́ omi ahmed mambalì kanáà ẹ jẹ́ kí n summarize inshallah ẹ mọ́ rí máa summarize Time là ń kírùn 115 jẹ́ ń parí inshallah máa summarize 130 ok inshallah so imam wa fẹ́ fẹ́ ọ̀rọ̀ ìhánà but wọn ò mọ̀ àwọn èèyàn fẹ́ fún oníyàwó ah àwọn ọ̀dọ́ ọ̀pọ̀ lówó náà ṣùgbọ́n ti ló kọ tó sì sọ pé àìjá ah, fún ẹ̀yìn ní ọmọ ah, olùbẹ̀rù náà ni àfáà wọ́n sàrẹ̀ fún yẹ́ o àfáà wá jókòó ó wá lọ fámílì kan pàtó pé kán fún lọ wá tó dájú lọ́rọ̀ ah lọ́dọ̀ tí wọ́n náà sọ pé sadé dìde rìn lọ́bẹ̀ẹ́yẹn tí wọ́n mú rí ọ mo tọ́ ní tàfà ń wo tó bá fún wọn ní àwọn obìlé rẹ̀ pé àìnà lọ ìrọ̀lọ́wọ́ ìmí lè sọ rán dẹ̀rọ̀dẹ́ lọ ní ẹ̀mọ́ mẹ́rẹ̀ lọ kò mọ́ wò bíútì ni wọ́n àwọn ọ̀rọ̀ àbájú wò ṣùgbọ́n kìí ṣe táwà rí ẹ̀ ìmáàmù wọ́n wà kúrò nílé fámílì tó fẹ́ fún wọn ìyàwó náà wá ní wọ́n bá kan sọ̀rọ̀ lọ́wọ́ ní ah, lójú tí wọ́n tó dájú tó rẹwà tó sí kankan náà wá yẹn kò ṣe ọ̀dá wọ́n ní nínú àwọn ìwáyà tí yẹn pọ̀ ẹ̀kà mọ́ kàkàkì náà ni gbà mí ìgbẹ́wọ̀ pé òkú ní ìwáyé ilé báyìí wọ́n kọ́ problem báyìí pọ̀tẹ́jẹ́ nǹkan ọ̀rọ̀ ajábi méjì papọ̀ rẹ̀ àwọn kan ní ìmáàmù ń gbọ́ tí ẹni yẹn ń takéwù níbi tí tún fẹ́ ṣe náà lọ́rọ̀ ẹnìkan ló ti ní ìlú tí olójú ah, sójú afẹ́fẹ́ yìí àwọn kan ní wọ́n bílèrè nkankan ní wọ́n ń fi ẹ̀rí dá wọn lóhùn wọ́n sá ìtàn yẹn wọnú ara wọn báwọn ẹni pé kìí ṣe òun gẹ́gẹ́ ni wọ́n wá wá wọn ò sì fẹ́ pìrìsẹ́ntì irú rẹ̀ fún mọ́m Ahmed Ramba torí pé kò lójú ìmáàmù wa ní hàrí ó ń gan wọ́n ní àwọn kan gbà wá pé àrọ̀ ni àwọn kan láfọ́jú kan ni ilé ìgbà wọn fẹ́ wọ́n ní ẹ̀ẹ̀rí ojú ilé àwọn àtàyàn jẹ nǹkan bẹ lára ilé torí pé ìmọ́lẹ̀ ọkàn ti fẹ́ kú tán ló fi jẹ́ pé tí ń bẹ ní ojú bí ìkànlà wa ń wá ó náà ní fámìlì ṣe ń dàrú ó kéré inú èèyàn tí ó lọ kọrun sí obìnrin tí ò ní ní irú ìran kan irú ìran kankan fún tẹ̀ tó jó wọlé rárá ilé àmúkàlá gift ta nísìnyẹn wọ́n bí gan pa ah, báwo ló ṣe wọ bíbà àwọn tó sì ríran ríran sáyébì mú nígbà tí ó fọmọ rẹ̀ lọ́kọ ní ọmọ tí ó rẹ̀ tí ó ní kankan ló ọba ọmọ ọba sì fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ó ah, ọmọ tí àbí tí wọ́n jọra ọba abdulmalik bin marwan gángan ó lọ gbé ọmọ ẹlọba àwọn abusaibu saibu ní ọmọ kan ó ní ẹtí mọ̀ pọ́mọ́ yìí ò lè fi ọmọ ti wà ó wá fún ọmọ kéwé ọmọ kéwé tó ń sọ ó tí wọ́n fún ìyàwó rẹ̀ kú ní o ó lé wọ́n rí inú léṣe rí ìwà àwọn àfáà ni àfáà náà ti ń wá kíláàsì àfáà mẹ́rin ló lè fọ rẹ̀ níyàwó ní ìsìn àwọn ọmọ náà dá o a padà bá rí àwọn àtàwọn afáà jẹ́ ní o àdá owó láàmọ́ wà lọ́dọ̀ àwọn afáà ìka ti bàjẹ́ o mo ti gbọ́ torí pé ọlọ́run bẹ̀lẹ̀ fáwọn míì nínú àwọn afá nǹkan ti dàrú gan pé àfá mi ṣe mọ́ kọrin yóò ní àwọn tí ń kọrin bá tí ń sin lúwa bó ti tọ ògbò wọn tí kò kò sẹ́kù kan àfi ká bẹ́rù àsọ́rọ̀ rí o ká lè gún lẹ́sẹ̀ ìbú tí a rí ká lè gún lẹ́sẹ̀ ìbú tí a ni wọ́n sábà ka ó ní ẹni tó ju rẹ̀ ó dìde ẹni tó ń bá ń fún kó làjú ẹ wá gbọ́nà sí a ọjọ́ òní kéwù ní púpọ̀ sẹ́wù lè ke ó pẹ́ta tí ń ké kùránì létí a sì tún ké àádìsì ẹni òye èyí ló mú ayé òun padà sí pé a ó sọ kó lè yé kọ̀rọ̀ má dáàrí yàn jiyàn máa

anijọ́ orí orí nílé ayé tí mi tó fẹ́ ẹ̀dà ló dá ọ́ ó dá ọ nígbà ó dá ọ làwó ó dá ọ sínú sàárè rẹ̀ àlùmá nàbì ẹ̀tọ́ra mú kámà bá kíyà ọmọ ló fi gbòòrò bá kíyà ọmọ ló fi gbòòrò ọgbọ́n ni tó parí gan gbogbo ni kámà bá kíyà ọmọ ló fi gbòòrò it's ní bá dáàbọ̀ sí mọ́ kí òun pé àwọn ti lo gbogbo ẹ̀nà láyé àwọn gan mọ̀ mọ́sá tí tí kọ́ntrátì bá wà ní ọmọ lọ pé torí ọlọ́run sí nǹkan láyé rẹ̀ ẹgbẹ́ sára náà kò burú òtùgbọ́rọ̀ jásù inú ìgbàgbọ́ àjísà ni ẹn fi gbogbo nǹkan tí ẹn fi wọ́n wà so ìmáàmù wa fẹ́ obìnrin wọ́n pè ní kíni o rọ̀ ìhánà kí lápúrúkọ ìyàwó wọn alákọ̀ọ́kọ́ àbáṣà yí sọ gbogbo àwọn ọmọ fún yí ṣàlọ́ so tó rí ká mọ̀ wọn holistically àbí ṣùgbọ́n kò sí páì àbáṣà ló bí sọ́lẹ̀ raihana ló wá bí abdullah tó gbajúmọ̀ tá a máa ń gbọ́ pé hajjata ni àbí obìnrin wọn aláwọn jọ gbé fún 20 years àwọn òní misunderstanding àfijọ́ kan tí wọ́n bí pé kí ni àfáà sí orí láyé àwọn tí ó náà ní wò pé àà ah, kí láàfá ṣe láyé ó ní ẹ tó bá fẹ́ di bàtà rẹ̀ ìmọ̀ ń dún tí ó bá di bàtà rẹ̀ ìmọ̀ ń dún ya ọkọ̀ owó ẹsẹ̀ ilẹ̀ díẹ̀ kò tó yẹn nìkan dé wọ́n á bí àfá náà ó ní kò sẹ̀mí rí àjọ fan kankan rí pé ṣe báyìí àbí ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe kò ṣẹlẹ̀ láàrin wa ó wà gbẹ̀rún létán ó gbẹ̀rún létán wà ní kó mọ́ sí bí Khadija Khadija kọ́ Aisha ni because wọ́n náà mọ́ tó ń wá ń gbà tó ń wáyàwó ó fún ẹ wà ní a lot of preference ó sì fílẹ̀ ó sì sọ pé ah bí ó bá ti rí báyìí ìmọ̀ hádá fàlà ṣe wọ́n ní kò maroki ó ní ẹ̀ máa kọ́ ó yóò kọ́ lè wọn kó tó wà ó ní máa kọ́ ọlọ́nkó ṣàánú wa so bí mọ́mọ́ àwọn ọmọdé ọlọ́n sí wa fún wọn ẹwẹ́ tí wọ́n bí tẹ́ntẹ́ni ibi ó bí Abdullah ibn Imam Imam ibn Imam Imam ibn Imam ibn Imam alimọ́m àwọn ọmọdé lẹ́yìn ìgbà náà obìnrin Rayhana yìí náà sàláìsì wọ́n wá fẹ́ wọ́n wá lọ ra àwọn òfẹ́ àwọn because wàhálà wà ń bí ìyàwó fífẹ́ torí ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin ọlọ́mọ ìyàwó náà wàhálà ẹ̀rù wọn bà mí o ẹlòmí ń lò ìyàwó rẹ̀ bí ẹrú ẹrú dẹ̀ ni àwọn asálàfò akáwà tán sá fún ìyàwó tán lọ fẹ́rú torí pé ráìtì wà lọ́dọ̀ ìyàwó ní ráìtì ni àwọn mìíràn fẹ́ yàwó tó bá dé lùkà yóò pa ni yóò sì rà mí tó bá dé àwẹ́ wọ́n travel ta ní ọ̀ràgíní wọ́n ìsìnra tán tó bá délùmí lọ́ra mi ìmáàmù ara ẹrú kàwọn pè ní husnu kí mo pè mọ́ husnu so ó di ìyàwó kẹta àbí òun wá kọ́kọ́ bí omi méjì Hassan àti Hussein gbà tí ó tún bí ó tún Hassan àti Muhammad so ọmọ wọn di mélòó mẹ́fà mẹ́rin bẹ̀láyé àbí ó ṣe wà bí ọmọ kàtà pè ní Sa'id so yí ọmọ tí ma máa hàn lábà dínà Sa'id so a sọ pé Salih akbar waladi Abdullah Hassan Muhammad yani Sa'id so yí rọrọ ìgbà tó wá yá ẹ mọ̀ pé àwọn kìláfà umawiya ni wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí kìláfà ar-Rashidun tó parí àbí látọ̀dọ̀ muawiya bin Abi Sufyan umawiya àmọ́ tí wọ́n wó after some wọ́n bẹ̀rẹ̀ kìláfà àwọn abbasiya ìtumọ̀ yẹn pé àwọn ọmọ ọmọ abdullahi ibn abbas àwọn ọmọ al-abbas ìtàn díẹ̀ wà ń bẹ̀rẹ̀ àmọ́ but níjọ́ ní tàbá ní ìjókòó tó ní ṣe pẹ̀lú khilafatul islamiyya tẹ́yìn bá sì fẹ́ kàn padà àwọn tíra kọ tẹ́yìn lè ka ibn hazmi kọ tíra lórí ẹ̀rọ ìwọ̀n fún eh, jamharatul asab wọ́n sọ ń bẹ̀ wọ́n sọ ń bò mí náà nínú tíra àwọn mí náà ìran ti yàn ابن كثير في سنن والبداية والنهاية والله أعلم wàhálà ká ti bẹ̀rẹ̀ àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n lọ ń bá àwọn tí ìṣe mùsùlùmí sí mọ̀nápáṣà wọ́n bá wọn jẹ mọ̀nápáṣà pé àgbẹ́nìkan wọ́n wá jiyàn débi pé ṣe ìsásọmọ ọlọ́run àwọn jẹ́ mùsùlùmí ní kìí sọmọ ọlọ́run àwọn tí wọ́n jẹ́ kéfèé ní ọmọ ọlọ́run tó bá jọmọ ọlọ́run kílẹ̀ rí wọ́n ni à ọlọ́run ni pé inú tí àyíká lẹ̀ rí wà wípé ọlọ́run ni kẹlìmọ̀tòlọ́ pé kẹlìmọ̀tòlọ́ sọ́lọ̀ yìí ṣe màkìlùkù ìṣẹ́ dání wọ́n ni ara ìgbà kẹlìmọ̀ rẹ̀ náà yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ó sì yẹ kó dídí ìlú tó ṣùgbọ́n mínà lọ ara ọlọ́run ti wá ẹwà yìí so tó bá ilé jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé Ìsá o òun náà ní ìlà ìyá ó ní ìjọ lọ́n ọ̀rọ̀ lọ́n kí ní ṣe túmọ̀ ọ̀rọ̀ ní kí ní túmọ̀ ọ̀rọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ ní wípé wọ́n fi tì sí ọlọ́run nínú lárúbáwá tàà ń pè ní ìdọ́fà tó tẹ̀ṣìrì méjì ní ìdọ́fà pín sí a ní ìdọ́fà tó almanawiya àti ìdọ́fà tó allafziya almanawiya ni wípé almudaf ìta fẹ́ fi tì sí nǹkan possession nínú ìbò ìta fẹ́ fi tì sí nǹkan lágbọ́já ló ní nǹkan báyìí kó jẹ́ pé mọ̀dọ́ọ̀fù rẹ̀ ó jẹ́ gairu mushtakin olápẹ́ ní ìdọ́fàtù ma'nawiyya gairu mushtakin gẹ́gẹ́ bí ardullahi kalimatullahi yìí ṣe derivative noun ni ó wà first part of the noun bọ̀ tó bá jẹ́ pé ìdọ́wàtò làgbíyà ni yóò jẹ́ mọ̀ṣídákù gẹ́gẹ́ bí ṣákìrùlọ hamidulọ ìyẹn jùmlá ní pẹ̀lú àlàyé tàà mọ́ sọ ní kí tí ló kàn wá bí ilé ní pé wọ́n á máa fi nǹkan ti síyàn ìtumọ̀ mẹ́ta ni tán bá ti fi ìdọ́wàtò mànàwíyà ti síyàn ìtumọ̀ mẹ́ta ni mọ́ wánú kí a máa túmọ̀ láàmù mìlìkíyà sọ̀látù zuhur ìtumọ̀ rẹ̀ ni sọ̀látù zúrù sọ̀látà ń kí lásìkò zúrì ìmọ̀ bóyá yíwa bẹ́yẹn fi àgbọ̀dìfíyà nìyẹn pé àsìkò tá ń kí la fi tì sí báwọn àgbẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ sọ pé máa bẹ̀ ìdúnmọ̀ ni pé sábàbí rẹ̀ ni hàzì kẹlìmà in tá a fi dá ìsá ni kí ni ó máa bẹ̀ gbogbo ayọkú náà bó ṣe so yíwa bẹ́ẹ̀ so kìí sí pàára ọlọ́run ló ti jáde wọ́n wá ní bẹ́ẹ̀ náà wá ní kùrán wá ní kùrán ní wáyé rẹ̀ ọ̀rọ̀ so yíwa bẹ́ẹ̀ but ìyàn yẹn ni wọ́n ń jà àwọn falsafa yunaniya wọ́n ti ya wèrè philosopher àgbà yẹn nǹkan bẹ ní orí wọn wọ́n mọ̀ fẹ́ jà ìṣẹ́ wọn lójú ní but àwọn iṣẹ́ àfà lóòótọ́ àfà pọ̀nù àwọn ọmọ tẹ́sílà àwọn tó jẹ́ àfà wà láàrin wọn àwọn tí ò láàfà làwọn kọ̀wárí tí wọ́n yí láàfà wọ́n yí mọ̀ kankan yóò sọ̀rọ̀ gbọ́rọ̀ kankiri náà ni pé bídíò ọ̀pẹ́ tí wọ́n sọ ní pé yí mọ̀ kankan láti inú tàn wá wọ́n yí sí ìkọ̀ kankan kalẹ̀ gbókọ tí àwọn dandan ní ọkọ̀ ẹni tó bá ti jẹ́ àwọn kọ̀wárí tí wọ́n yí láwọn èyí tí a bá ti pé só ní mímọ̀ láàrin wọn but lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà wà láti wọ́n sì pọ̀ bí sin tí àwọn mọ̀tẹ́sílà sí wà because onímọ̀ wà láàrin wọn ibi tí wà láti wọ́n wà náà nìyẹn sẹ́láwọn ilé ìtàkàn sọ sínú ọdíò yóò padà tán ẹ̀mọ́yí táwọn bàbá kan sọ sínú ọdíò táwọn yóò gbọ́mọ́ nìsí èyí tó bá kọ́lẹ̀ ní kéèké tán problem ní tó bá kọ kalẹ̀ ẹ̀ṣẹ̀ lámdìlá ni ẹjá sọ àbáwọ̀ gbọ́ yàrá mọ́kànlọ́ anábì ni ẹni tó bá ti gbọ́ kápọ̀n alákùlì màsẹ̀mí àwọn gbogbo ẹ̀ tí yẹn bá sílẹ̀ gbẹ̀ tó wá gbọ́ kó yàrá mọ́kànlọ́ yàrá mọ́kànlọ́ so níbẹ̀ alimam ahmad bin hanbal rahimahullahu ta'ala wàhálà yẹn ti wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn kùlàfà so wọ́n ń pè ẹnìkan ní harun rashid ẹ ti gbọ́rí harun bọ́nà muhammad bin abdullah bàbá rẹ̀ ní mansur abu ja'far oní abu ja'far lọ́nà ní kúníyà bàbá tí wọ́n jẹ́ muhammad bin abdullah oní almahdi ẹ ti gbọ́rí khalifa bàbá wọn òun làáfà àwọn àfà ọba àwọn àfà ó tọ́jú àwọn àfà gẹ́ ẹ̀ntẹ́ pé ní harun rashid ọba ni khalifa ni nínú àwọn kùlàfà àbàsíyà ni harun rashid so ọmọ tí wọ́n oníta ni bàbá ní al mahadi muhammadu nabil al mahadi ọmọ tí wọ́n ní harun rashid so ẹni yìí èèyàn rí ni a máa sọkún pọ̀ ó kọ́ àwọn àfáà mọ́ra ẹmọ fún àfáà lówó gán inú àwọn tó súnmọ́ jù láyé kódà wọ́n máa ń bomi fáwọn àfáà bó sì ní ọlá tó ẹnìkan wọn náà àfáà tó súnmọ́ wọn pẹ̀lú ẹni Abu Muawiyata darir ẹgbẹ́ kò Abu Muawiyata ad-Darir tó má pè ń dọ̀rí ẹ̀ Abu Rashid ó súnmọ́ Harun arúnṣìdì ó wá fẹ́ fọ́ ọjọ́ kan ó jẹun tọ́lọ́dọ̀ arúnṣìdì fọ́ arúnṣìdì wá bá bú omi sọ́wọ́ rẹ̀ ah, wọ́n fọ́ ó wá fọwọ́ tán wàkọ́ọ̀lẹ̀ láwù àtààlàm ma sọ́bà àríkà máa só mẹ́ tó gúnmi sí ọlọ́wà ẹ̀ kọ́ọ̀lẹ̀ máa ta ní ìjẹjọ́ àwọn ọmọ ọ̀dọ́ lórílá ana harun rashid èmi ọba president lintan sọ yóò ni mo gúnmi sí ọlọ́wà kọ́ọ̀lẹ̀ kéif kí ló dé ó ní ìkàrọ́mọ́ndẹ̀lẹ̀ ẹ̀lú wọ́n fi pín ìmọ̀lẹ̀ láàrin ìkàwọ́mọ́ lèlẹ́ àfi sàpínlé ìmọ̀ ti bẹ̀ láàrin hey bó torí pé àfá yìí kò fẹ́ falisafa àárọ́ káwọn kan wá gbé láàká ìdí kan fẹ́ fi gbé nǹkan gínú ẹ̀sìn ah àwọn òṣìdì ò fẹ́ ó sàpálẹ̀ àwọn afá pọ̀ in fact fòbẹ́ ìbìnrin ìyá àdìmọ́ sọ pé ah lawaditu an yazida Allahu fi umri ahli Rashid bin umri Allah múnú ọjọ́ orí tó ń kó fi kún ti Harun Rashid wọ́n ni àáfà lẹ́yìn ẹ̀yìn wúlò fáwọn èèyàn ní rárá irú tèmi pọ̀ ìránù rọ̀ṣídì pọ̀ Harun rọ̀ṣídì kú ọmọ rẹ̀ ní Mahmud tó dá láàrẹ̀ al-Mahmud ẹgbọ́ tó dágbó wàhálà ilẹ̀ ọmọ Harun rọ̀ṣídì ni wàhálà wà sẹ̀rẹ̀ tán pa àwọn àfà wọ́n ni àṣẹ̀ṣẹ̀ wá rántí ìtumọ̀ àdúrà fún bẹ́ẹ̀ gbẹ̀nà ìyá àfi ní pé kọba ẹ́ eh, tó bá dáwọn olórí bá ilé dúró dédé because nǹkan méjì náà làwọn èèyàn ń fẹ́ ògbó fún orí ibìkan tó ti ilé olówó ìdá àfi tó bá yá wọn ẹni olówó táwọn Yorùbá mọ̀ pò ilé ìkankan ṣe ní nǹkan ṣe ń bí ìkíní kan wọ̀ ah n tó súnmọ́ jù ní pé ah, aṣòkọlọpọ̀ ìfẹ́ sọ́yọ̀ yẹn àwọn yóò rí ìzùn fún akẹ́ ọ̀wọ́n kàláwà akẹ́ ọ̀nà àwọn olówó ti mọ́ mọ́ wọ́n ti mọ́ yọ tí wọ́n kalẹ̀ jáìzàtù dọ́ìfún ẹyọ kalẹ̀ ọmọ torí kíchìn wọn ìsinmi kún mẹ́wàá gbàsìkò ní ìbá sọ ilé ìgbàndì tọ́pìkì ní ìwọ̀n yíò gbàsìkò lórí ẹka sàǹfà níbẹ̀ òwe wà táwọn lárúbá mọ́ palé rí ẹ now Harun Rashid òun ti lọ Mahmoud wá jẹ Mahmoud wá Mahmoud ìdẹ̀rí wọ́n ti tréni ọ̀rẹ́ ìgbóòlù náà ti rí orí ẹ̀ bàbá ẹgbà àwọn òdàbà fún bàbá ìnáà ni o tí ó kọ lẹ́kọ̀ọ́ so ó ti wà too expose ó dàbí àwọn ọmọ ìjọba ìlú kan tí wọ́n rán ọmọ lọ sí Amẹ́ríkà ṣẹgẹ́tẹ̀ wọ́n rán ọmọ lọ Amẹ́ríkà wọ́n rán ọmọ lọ kìníkà àwọn yóò dé ìsìn wọn ti kóró yìí so ìgbà tí ọ̀rọ̀ ọrún gẹ́ ò ṣe pàtàkì sí mọ́ so àwọn bàbá yìí bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n wọn innahu yamilu ila falsafa kí ní kiri falsafa láyé tí wọ́n o ni alfailasuf ni alladhi yamilu ila alhikma ẹti bá mọ́ sọ̀rọ̀ gbọ́n in tó wọ́n fẹ́ ni pé gbogbo ikhtilaf sí mẹ́láyà fáì ẹjá mú kó bẹ́ẹ̀ ẹjá sọjẹyọ kan afọ́sà àwọn èèyàn lórí àkídà àkídà wo ló wà jẹ́ tí wà láti dẹ̀rọ wọ́n á pẹ̀ nìkan ní Ahmad bin Abi Duwaj kí mo gbé jẹ́ mọ́ ah, ẹni sí tí ò dápọ̀ ó wà lára tó jẹ́ kí mọ́ ahánàlábà lè bínú sí Ali ibn al-Madini torí pé ọ̀rẹ́ lòun tó lọ jẹ́ sí ahánàlábà nàbí duwadi yá ìwọ ló ń fún lẹ́rí ládìsì kò madis ìyá rẹ̀ sì jí wọ́n súnmọ́ wọ́n súnmọ́ títí tí wọ́n fi tọ́ sí lẹ́mìí báyìí pé al-Qur'an makhluk inú ẹgbẹ́ sálà yẹn ti pẹ́ wọ́n fi rú jáde ọba náà bá gbà ó bá gbà ó bá ní gbogbo ẹwà kọlẹ́tà sí gbogbo àfà yanyan láti kúfà ẹkọlẹ́tà káàkiri gbogbo àfà tí ò bá ilé gbà ẹgbẹ́ owó ẹbí bẹ́tìlmán ìmọ́ màá rán abalẹ̀ òsì gbogbo bẹ́tìlmán tẹ́lẹ̀ kí ló kàn ìgbúgbà ìgbogbo tẹ́lẹ̀ alimọ́bù sáfihàn rọ ìmọ̀ ọlá àwọn ti mọ̀ pé kí ní òṣèrè kan tó kú wọ́n á pè àwọn ọmọkẹ́ wọ́n jọ wọ́n ni takalamu fi mọ́ ìdá àkọ́tún ìkọlùlọ́kùn àkọ́tún alátakalamu fi mọ́ ìdá àkọ́tún ìkọlùlọ́kùn kàfàrùtún ẹ mọ́ báwọn tí wọ́n sọ pé àwọn ah, tàbá kò gbá mẹ́ta lèyàn máa sí bẹ̀rẹ̀ síbi tí wọ́n lọ́lẹ̀ gbá ẹmọ́sùn tó bá ti dípé pé tẹ́bá ti ṣe mistake bẹ́ẹ̀ wọ́n ni ẹ ti di kèfèé rí ẹgbẹ́ báwọn yẹn sọ àwọn ọmọdé wọn wá ń sá fún mọ́sálà ẹ̀ tán bá bí wọn wọ̀n nídà wọ́n padà pa ìkan náà àwọn kéwọn alùwòye tí ìpakúpa ni wọ́n pa wọn wọ́n wà lọ́mọ bá àwọn àfáà nínú mọ́sálà sí pé ma kọ́lùkà fi kọ́lùkù Qur'an kí ló fẹ́ sọ pa kọ́lùkù Qur'an tí a mọ́ bí kọ́lùkù Qur'an yẹn ti burúkú kí ẹ̀ sọ pé Al-Qur'an makhluk ṣe bó kàlámù Allah ní Kùrán tẹ́ bá ti gbà yí pé ẹsìgbà pé sífà Ọlọ́run ni àbí tẹ́ bá ti gbà kó wà makhluk sí ìtumọ̀ rẹ̀ ẹn tó ní náà makhluk wọ̀nyí adìkẹfẹ́ gbénù ayé gbogbo yẹn bá jẹ́ ọ̀nà tó bá pàlọ́ ẹ̀dá wọn dáhùn náà táwọn ló dá ẹ̀tún ní nǹkan ní ìtújú problem aláwọ̀kọ́ ni problem ẹlẹ́kẹta wọn ni ó túmọ̀ sí bẹ́ẹ̀ ó lè túmọ̀ sí pé sífà tó ń gẹ́rù lázìmọ̀ tó ń a

ومن قال بخلق القرآن فهو كافر kèfèrí tó يعني إذا àárín ẹ̀dàpọ̀ jẹ́ kí n pè wá sáké ìsìnká bóòlù ti sọ́nà ǹjẹ́ ẹ̀mọ̀ pé àwọn ọba wọ́n ń pa àwọn èèyàn lórí mọ́sálà ìkún ọ̀kà fara wọn tí ń pa èèyàn lórí mọ́sálà tí ń kà sọ́bà wọn ẹ̀fìyàn lẹ́nu lórí ìjọ mi ṣáà so alimamuru wa bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn dìde ẹlọ́wọ́n bá wọn wọ́n kọ lẹ́tà wọ́n kò lísì àwọn afá báyìí wọ́n á dọ́dọ̀ Imam Ahmad rambalu ní alẹ́ al-Qur'an kalamullah àwọn kan dọ́gbọ́n kó dára tí wọ́n gbà wọ́n ni pé Imam Bukhari wà lára kullu hadhihi makhluqa ìmọ̀ bí yíwa ọwọ́ ara rẹ̀ ní tọ́ka sí pé makhluqa ó wá ń dọ́gbọ́n fún wọn àbẹ̀ òun òsì ló ti gbà lọ́wọ́ ìjọba Buhari kò ra nǹkan kó lòun ra jàtajà iláyè ni máa fi ìdáríkà pé tí ń bẹ́ẹ̀bẹ̀ kí wọ́n ni mo ti ná ọjà jù àbí mo ti kékeré mo máa rán yàn ẹ̀rí wọn sọ́lábà ti sọ́ra wọn tó náà láì blájálé ó ní kí sọ ti ẹ̀ torí àsìkò so níbẹ̀ wíwà láyé ṣe bẹ̀rẹ̀ khalqul Qur'an pàṣẹ mú imam al-Barbahari láti Baghdad wọ́n wọ́ ọ lọ sí Kúfà but Mamunu lé ó lajú gan ni o yẹ́mọ̀ tó lajú ìkàṣọ fún ìyàtà ti gbélú ìborí ó ti kò sí ọgbẹ́lẹ̀ lẹ́nu fún tí ó so yóò yẹ yẹ imam ahmadabal mọ́mù ní pé inú ọkọ̀ ojú omi làwọn wà àti ọkùnrin kan ọ̀dọ́ ni ọmọ kékeré ni wọ́n korúkọ ẹ̀ ní Muhammad bin Nuh wọ́n ní kan lọ gbé àwọn inú ọkọ̀ ojú omi ni mo wà tí mo ti sọ pé ọlọ́run ọba ò mọ́ jẹ́ kémi àti màmúnù pàdé báyìí wọ́n ní báwọn sí ń sọ̀kalẹ̀ lọ́pọ̀ ojú omi báyìí wọ́n kàn ní ah, tó fi àmàmù ti tí khalifa mi tó jẹ kátó khalifa mi tó jẹ almọ̀tẹ́sìn òun ní tí wọ́n sọ náà lè mí sọ ẹlọgbé mọ́ àmàmù padà ẹni ìlú wá fìyà jẹ Imam Ahmad al-Mu'tasim wọ́n fìyà jẹ wọn wọ́n tí wọ́n wọ́n lé àwọn kan ní fọ́dún mẹ́fà ìwáyà ẹ̀ pọ̀ wọ́n wá ní ó dá ó ní àti ní bidalilin fi kitabillahi wa sunnati rasulillah ó yẹ bẹ́ẹ̀rẹ̀ wá nínú tírà Ọlọ́run àti súnà níbi fàkúrù mithla qawlikum kẹ́gbìnà sọ tẹ́ẹ̀sọ́ alàlọ́ náà ní máa àwọn ilé ti gbówó wọ́n bá gbé Ahmad Nabidu àríwá pé ó yá àfà láti ní orúkọ tí ẹ̀nà Ahmad orúkọ mọ́mọ́ Ahmad Ahmad nabade wọ́n ni oníká fún ẹlẹ́rí àbí ẹ̀rí wà ní Qur'an ọlọ́run ní inna ja'alnahu Qur'anan Arabiyya àwọn ọlọ́run ṣe ní Qur'anan àrọ̀bíyàn ó ní fàlìjáàlù fàjáàlù ònàlíkà khalqu tí sọ pé jáàlà ìtumọ̀ ní pé khalaqọ̀ imam ní alìmẹ̀màzí tó lẹ́rí mi ilé ìkòsí kankan mẹ́ ma fọ́ fún ẹ́ so ní mi oníbẹ̀ min rabbihim min dhikrin kí fàkọ́ Allah muhdathin tó fẹ́ lọ́gbẹ̀ rẹ̀ pé muhdathin ní Qur'an ok sórí kẹ́lìmọ̀ rẹ̀ pé ja'ala máa fún ọ ní àwọn ibi tọ́lọ̀ ti lo ja'ala nínú Qur'an náà ọlọ́ni wa ja'alul ladhi wa ja'alul malaikata ẹ́ ìnáta ó láwọn kèfèrí ja'alul malaika sáwọn kèfèrí náà dá malaika ni ìnáta tí wọ́n dá àwọn kèfèrí náà tó dá àwọn màláíkà tó sọ pé já alátúmọ̀ kọlakọ̀ kó o lè mọ̀ yí pé kẹ́límọ́tù já aláwọ̀ túmọ̀ sọ́ọ̀rọ̀ àwọ́sọ́ ya ọ̀ à ìmáàmù fún wọn lẹ́rìí ẹ̀rí yẹn pọ̀ gan mọ̀nákọ́ṣà tó gùn ni ó wà ní tí a but ọkàn àìmọ̀tẹ́sìn náà ti ń fi pé àwọn ah, ìjọba wọn ní ilẹ̀ yìí àmọ́ ọlọ́mọjà bẹni búrì sheik muhammad aman aljami wọ́n mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn bú gan wọ́n ni máa ma káàna ìsáànà labiban wà ákìlán albitọ́nà tó tó afẹ́rùfì òsìlẹ̀ èèyàn sí lè gbọ́n tó alábàárín èèyàn yóò nípa lára yìí ẹn anilmar ila tesal fasal ankori ilehi ẹja sọ anilmar ila tesal fasal ankori ilehi ẹ̀kọ́ ilé ẹ̀rùn lẹ́ṣẹ́ anilmar ila tesal fasal ankori ilehi anilmar ila tesal fasal ankori ilehi anil mari ila tas'al fasal an kori èyí anil mari ila tas'al fasal an kori èyí fasal an kori èyí فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي ó ní anilmaru la tesal ẹwàrẹ mọ́yàn ẹmọ́ bí pé tàní lágbẹ́já fasal an kọ̀rí ní ẹgbèrè àwọn tí ń bá rìn tó lè parọ́ fún yí anilmaru la tesal fasal an kọ̀rí ní ẹwà àwọn tí ń bá rẹ̀ pakúlù kọ̀rí ní bílmọ̀ kọ́rọ̀ ní yẹ فكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي gbogbo èèyàn tí wọ́n bára wọ́n rìn bọ́lọ̀ ṣe rí so àwọn ilé ni wọ́n misleadi al-mu'tasim pé kó fi àjẹ imam ahmad wọ́n wá náà wọn qala ahmad bin abal fadarrabuni wọ́n náà mi lébi pé hatta la yaskunu ad-darb hatta la aqilu ọ̀n títí bá tó dákú ni wọ́n tó gbé kìnnìdúwẹ́ wà jálladú ní ìjẹ̀dẹ̀ wọ́n náà mílé ni wípé jálladù àwọn tó mọ̀ ìyẹn náà ni wọ́n tún wá gbé fún